وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف ولعبة ọlọ́ọ̀bátí ó tó kádàrà ìkójọpapọ̀ wa ní alẹ́ yìí gẹ́gẹ́ bíi ìṣesí wa lọ́sẹ̀ọ̀sẹ̀ àyàfi ní ọjọ́ tí ọlọ́run bá àlíkẹ́ọ́lá àfi àfi ní ọ̀sẹ̀ tọ́lọ́run bá àlíkẹ́ọ́lá bá ní kò ní ṣe é ṣe lọ́yà kù. pẹ̀lú àwọn ìpè gbogbo ọlọ́run bá tí ẹ̀dá kan ò ní orí mú bọ́kù mbẹ́. gẹ́gẹ́ bí ìṣesí wa lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ àsìkò ìlọsílá wàlárùbíà ọjọ́ tàlátà àtọjọ́ alárúbá a máa ń kójọ papọ̀ láti yanjú àwọn ìrújú àti àwọn ìsọkúsọ eléyìí tí Muhammad bin Ali jabi káàkiri eléyìí tó yẹ pé ó ń pè ní aqidatu ahli sunnati wal jama'a. tó ń pè ní àdìsọ́kàn ahlu sunnah wal jama'a tó sì jẹ́ pé àdìsọ́kàn yìí ó yàtọ̀ gédégédé sí àkídà sí àkídàtu ahli sunnati wal jama'a ó sì jìnnà sí àkídàtu ahli sunnati wal jama'a bu'da al-mashriq maghrib bí ibùyọ oòrùn bó ṣe jìnnà sí ibùwọ̀ oòrùn bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó ń sọ yìí bẹ́ẹ̀ ló ṣe jìnnà sí aqidatu ahli sunnati wal jamaa nítorí pé ẹ ní rí ọ̀rọ̀ yìí ní àkọọ́lẹ̀ kankan nínú àwọn àkọọ́lẹ̀ ahimmatu ahli sunnati ẹ lè rí ọ̀rọ̀ yìí ní àkọọ́lẹ̀ nínú àwọn àkọọ́lẹ̀ àwọn àfa ahlùsúnnà wal jama'a alladhina yanshuruna aqidata ahlùsúnnà wal jama'a àwọn tí wọ́n ń fún àkídà alùsùnà jama'a ká ẹ̀ lè rí ní ojú àwọn. ẹ ti lè rí nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ tí wọ́n kálẹ̀ tí wọ́n sì pọ́n káàkiri gbogbo àgbáyé fún àwọn èèyàn láti máa gbọ́ kálíbà máa ètò wọn ń pè ní àdìsọ́kàn ahlus sunnah wal jamaa láti lè bá àfikún yẹ gbogbo àwọn ọ̀rọ̀ tí Muhammad bin Ali Jabata máa ń sọ yìí àwọn ọ̀rọ̀ tó yẹ sí pé ó yapa sí tí akọ tí a dẹ̀ kà tí a dẹ̀ mà lọ́dọ̀ àwọn afa ahlus sunnah wal jamaa ni. àti wá ń ṣe àwọn àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ wọ̀nyí lọ ní ṣíṣẹ̀ntẹ̀lé. eléyìí tí asàdéhùn pé a tún náwó rí tí a tún máa bá láyé lọ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ àfáà ẹlẹ́kẹta nínú àwọn àfáà tó jẹ́ sí pé wọ́n ń pèpè sí aqidatu ahli sunnah wal jama'a fi asrina hadha fi asrina al-hadir lásìkò wa tá a wà yìí tí ọ̀rọ̀ àfáà tí ọ̀rọ̀ Muhammad bin Ali Jabata ti wá dé tìbọ̀ wọn wípé ẹni yìí wí nǹkan báyìí ó wí nǹkan báyìí ó sì ń ṣe àfitì rẹ̀ sí inú aqidatu ahli sunnah ó ń ṣe àfitì rẹ̀ sí inú àdìsọ́kàn àwọn ahlu sunna tí àwọn àfáwọn yìí tó wá sọ̀rọ̀ lórí ọkùnrin asọ nínú yìí tó sì jẹ́ pé wáyé pé ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ yẹn ó tako àdìsọ́kàn àwọn ahlu sunnati wal jamaa so àfa ẹlẹ́kẹta tọrọ àfa yìí ti dé ti tọrọ ọkùnrin yìí ti dé ti gbọ wọn tọ́jà ti sọ̀rọ̀ lé lórí òun la fẹ́ pè lálẹ́ yìí òun náà ni الشيخ الناصح الأمين يحيى بن علي الحجوري نعم أفاي تياوي وجه مكيوفو شيخ ربي آه شيخ مقبل بن هادي المدخلي شيخ مقبل بن هادي الوادعي عليه رحمة الله so àwọn ọmọ ẹ̀yà tí wọ́n wá lọ kéwú ní Yemen wọ́n bá mú ọ̀rọ̀ yìí létí gbọ́ ṣéèkì yìí pé ẹnìkan bẹ ní Nàìjíríà o ó wí nǹkan báyìí ó wí nǹkan báyìí ó dẹ̀ sọ yìí pé nǹkan yìí gan ni aqidatu ahli sunnati wal jamaa ó ti gbẹ̀yìn náà gẹ́gẹ́ bí àfa ọmọ nǹkan tíra yín ó gbẹ̀yìn náà láàfa sunna àwọn afẹ́ kí ẹ wá gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò ìjẹ́ ti ń sọ yìí ìjó ṣe déédéé àbí ó tàsé. àríkè àti pílẹ̀ ọ̀rọ̀ Sheikh Salim Hilali hafiza Allah ọ̀rọ̀ wọn méjèèjì àti pílẹ̀ rẹ̀ àti pílẹ̀ ọ̀rọ̀ Sheikh Abdullahi al-Bukhari hafiza Allah ta'ala sílẹ̀ ìtafẹ́ pílẹ̀ lálẹ́ yìí tó ti rẹ́dì wọ́n ní ọ̀rọ̀ sheikh yahya alhajuri inshallah ta'ala ẹgbẹ́ bí àsìkò wá ti ti lọ a ṣe ọwọ́ wọn ba ìtọ́lọ́wọ́ ba àríkẹ́lá bá kára kí arífìlè lálẹ́ tó bá di ọlọ́la inshallah ta'ala ọlọ́run bá kó sọ́wájú ọlá lọ a máa tẹ̀síwájú níbi tí a bá pè rẹ̀ dé bismillah. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فيسر إخوانكم بتسجيلات دار الحديث السلفية بدماج أن يقدموا لكم هذا الإصدار انا عبد الرحمن أنه لا ثغرة إبان بوتش نعم أنتي وكسوري قصرتي سواجو لا lè اما ibi tí ọ̀rọ̀ yìí ti fẹ́ jáde wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí síwájú wọn pẹ̀lú yíyin ọlọ́wọ́n ba dídúpẹ́ fọlọ́wọ́n ba àti títọrọ àlékún ìkẹ́ àti igi ọlọ́wọ́n ba fún aṣíwájú ẹ̀dá ni anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà wọ́n ní ó dùn mọ́ àwọn ọmọ ẹ̀yà yín fàyàsúrù ikhwanukum bidari hadith wọ́n ní ó dùn máa ọmọ ẹ̀yà yín tí wọ́n ń bẹ ní darul hadith ilé kéwú tí wọ́n ti ń kọ́ni ní ẹ̀kọ́ ìmọ̀ hadith wa nabi sallallahu alayhi wa sallam àti àdìsọ́kàn àwọn àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam tó wà ní damaj damaj yìí ó jẹ́ ìlú kan ní yemen ó yẹ sí pé a lè sọ pé òun ló tóbi sí kejì lẹ́yìn sọ̀nàá sọ̀nàá òun jẹ́ kápítà yemen asima sudamaji yìí òun ni ilé kéwù yìí wà ilé kéwù sheikh mokbe bin hadi alwadi'i alayhi rahmatullah so wọ́n ní láti ilé náà òun ni ọ̀rọ̀ yìí ti fẹ́ jáde so wọ́n ní ó dùn máa wọn láti gbé síwájú wa láti múdé ti gbọ́ wa ọ̀rọ̀ táwọn fẹ́ sọ yìí késẹ́ẹ̀tì yìí ó dùn máa wọn láti jẹ́ kí a gbọ́ náà bísímìlá. هذا الذي نعرفه الناس جرحناه فتح ثغرة وليس على ثغرة وهكذا أنه مجاهد نعرف أنه صار مجاهدا في الفتنة فهذه مجموعة من الأسئلة يقدمها بعض الإخوة أهل السنة والجماعة لنيجيريا أجاب عنها فضيلة شيخنا المحترم نعم ẹni tẹ́ ẹ gbé tó sọ̀rọ̀ ń sìn ẹ rí i tó sọ̀rọ̀ ń sìn ó yàtọ̀ tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣáájú ó tún yàtọ̀ ohun lẹ́yìn tó kọ́ sọ̀rọ̀ yẹn ẹnìkan tó sọ̀rọ̀ sheikh yahya alhajuri ló sọ̀rọ̀ yẹn kó tó wá di pé ẹnìkẹta tó wá sọ̀rọ̀ kó tó wá di pé ẹni alákọ̀ọ́kọ́ tó sọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀. níta mẹ́fà yọ̀ ń bì ní pé sẹ́rí ẹni tó sọ̀rọ̀ yìí pé fahadihi majmu'atun min al-as'ila yuqaddimuha ba'du al-ikhwa wọ́n ní eléyìí ni àkójọpọ̀ àwọn ìbéèrè tó jẹ́ sí pé àwọn apá kan ọmọ ẹ̀yà tí wọ́n rìn lójú ọ̀nà sàlàfíà tí wọ́n present àwọn ìbéèrè tí wọ́n send láti nàìjíríà àwọn ọmọ ẹ̀yà tí wọ́n rìn lójú ọ̀nà sàlàfíà wọ́n send ìbéèrè yẹn láti nàìjíríà ẹni tó ń sọ̀rọ̀ yìí ẹni tó sọ̀rọ̀ tí mo sọ yìí à ń pè àfáà yìí ní ṣùáìbù àbáyé gbajúmọ̀ pẹ̀lú lákọ́ọ̀bù pé àwọn kò wọ́n ní mufti mufti so ẹni yìí nínú àwọn tó yẹ sí pé wọ́n jáde ní Jamiatul Hikma Al Hikma University títí lọrin bí báyìí tó wá lọ sí Sudan láti tó lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ní Sudan wọ́n lọ sí Sudan papọ̀ pẹ̀lú àwọn afázàrùmí ṣùgbọ́n tí afáyí tó wá kẹ́kọ̀ọ́ tán ní Sudan wọ́n tún wá lọ sí wọ́n tún wá gba Yemen lọ láti tó lọ tẹ̀síwájú ní Darul Hadith ní ilé kéwu Sheikh Muqbil bin Hadi Al-Wadi'i alayhi rahmatullah tó yẹ kí Sheikh Yahya al àwọn ni wọ́n hẹ́ẹ̀dì ilé kéwu náà lásìkò yìí nítorí pé Sheikh Muqbil bin Hadi Al-Wadi'i ti kú sọ tí wọ́n wá rọ́pò Sheikh Muqbil bin Hadi Al-Wadi'i òun ni Sheikh Yahya Al-Hajuri sọ àfáà lọ sí ilé kéwu náà ní Daru Hadith ní Dammaj láti lọ tẹ̀síwájú ẹ̀kọ́ ẹ̀sìn so afa yìí ọmọ ẹdẹ ni afa ti ń sọ̀rọ̀ yìí táǹkì ní ṣọ́àìbù yìí so afa yẹn ni ẹgbọ́ ti ń sọ afa yẹn gbọ́ ẹgbọ́ ti ń ka ìbéèrè yẹn afa yẹn náà ló ti padà máa ka ìbéèrè yẹn torí pọ́ ọmọ Nàìjíríà ni wọ́n so àwọn náà ni ó padà ka ìbéèrè ẹni tó kọ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ yẹn ọmọ alárúbáwá ni ẹni ó ti gbọ́ láhájà ẹni yẹn tẹ́ni ẹ̀ náà ló tún padà sọ̀rọ̀ lẹ́yìn sí lẹ́yìn tí afa ṣùáìbù tí mo sọ̀rọ̀ lẹ́yìn tó sọ̀rọ̀ tán so lẹ́yìn ẹ̀ so wọ́n wá ẹ̀sẹ̀ wá fi ọ̀rọ̀ lẹ̀ fún afa ṣùáìbù tọ́jú ọmọ nàìjíríà tí mo sọ àwọn ọ̀rọ̀ wọn síwájú yìí láti máa béèrè àwọn béèrè táwọn ọmọ nàìjíríà fi ránṣẹ́ sí Sheikh Yahya al inshallah ẹ bá ń pè rẹ̀ ẹ kẹrìwá nàìjíríà so that a lè bẹ̀rẹ̀ láti ibi tí ẹni tí ó sọ̀rọ̀ lẹ́yìn afá Ṣuaibu yẹn láti tọ́ ti bẹ̀rẹ̀. بسم الله الرحمن الرحيم نعم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فيسر إخوانكم بتسجيلات دار الحديث السلفية بدماج أن يقدموا لكم هذا الإصدار عن عبد الرحمن أنه لا ثغرة هذا الذي نعرفه أن عبد الرحمن فتح ثغرة وليس على ثغرة وهكذا أنه مجاهد نعرف أنه صار مجاهدا في الفتنة فهذه مجموعة من يقدمها بعض الإخوة أهل السنة والجماعة في نيجيريا أجاب عنها فضيلة الشيخ المحدث الناصح الأمين So, lẹ́yìn tí àfáàyè sọ ibi tí béèrè ti wá tán wá ní àjábà anha fadilatu sheikh wá ní ẹni tó dáhùn béèrè náà òun náà ni sheikh wa yahya ibn ali alhajuri hafizahullah sọ wá ní sujjila hadhihi asila wọ́n ní wọ́n rìkọ́ọ̀dù àwọn béèrè yìí ara rẹ̀ wáyé díẹ̀ sọ wọ́n náà rìkọ́ọ̀dù wọ́n fẹ́ sọ déètì tí wọ́n rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn to wọ́n dẹ̀ sẹ́ndì ẹ̀ àmì tí wọ́n rìkọ́dù ìbéèrè yẹn sáńdẹ̀ ka ìbéèrè yẹn sí etí sheikh sera ní ti bisimilá díẹ̀ náà yẹn. ẹ pèrè ẹ pèrè tí ọba yìí báyìí. naam ẹ pèrè. أجاب عنها فضيلة شيخنا المحدث الناصح الأمين أبي عبد الرحمن يحيى بن علي الحجوري حفظه الله تعالى سجلت هذه الأسئلة ليلة الاثنين في التاسع والعشرين من شهر ربيع الثاني يعني لعام 1429 من الهجرة نسأل الله عز وجل أن ينفع بها الإسلام والمسلمين والآن نترككم مع المادة المذكورة نعم نعم سوافا جيكو يوائي wọ́n rìkọ́dù ìbéèrè yìí ní alẹ́ khamis náà ti àbí wọ́n wá rìkọ́ọ̀dù ìbéèrè ní ayé ọjọ́ khamis so wọ́n wá sọ date wọ́n dẹ̀ sọ yíyà pé fourteen twenty nine òun náà ni wọ́n rìkọ́ọ̀dù ìbéèrè yẹn ní ní ọdún tí wọ́n béèrè ìbéèrè yẹn lọ́dọ̀ sheikh fourteen twenty nine adàwà ní fourteen thirty eight wà rábí so nine years back ọdún bíi mẹ́sàn-án sẹ́yìn nìyẹn so ká lè bá a mọ̀ pé eléyìí báyìí ti pẹ́ gan-an so sheikh yìí wà nínú sheikh wà ní ara ẹni àkọ́kọ́ tẹ́kọ́ béèrè ọ̀rọ̀ ọkùnrin jàbátá yìí lọ́wọ́ ẹ̀ tí wọ́n ti dáhùn lórí ẹ̀ so kéṣẹ́ ti ti wà recorded about nine years back gẹ́gẹ́ fún bí ọdún ní nǹkan bí ọdún mẹ́sàn-án sẹ́yìn ṣé náà ni wọ́n ti rìkọ́ọ̀dù kéṣẹ́ tiẹ̀ sọ wá ní báyìí abẹ́fínlẹ̀ kí ẹ máa gbọ́ àwọn ìbéèrè àti ìdáhùn náà náà bísí mi lọ. رسول الله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين أما بعد فهذه مجموعة من الأسئلة تقدمها بعض الإخوة أهل السنة والجماعة بنيجيريا إلى صاحب الفضيلة العلامة الناصح الأمين الشيخ يحيى بن علي الحجور يحفظه الله ووفقه وقبل سرد وقبل سرد الأسئلة نريد أن نشعر فضيلتكم سبب سرد هذه الأسئلة وهو أن بلدنا كثر فيه الشباب المحبون للسنة ولكن الله ابتلانا بدعاء السوء خصوصا عندنا في جنوب نيجيريا. ìbá ti ń pọ̀ yọ àníri àní máa rántí tò ní bó ti yẹ kó tò mọ́. lẹ́yìn tí a bá bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí síwájú wọ́n á sọ wípé àwọn eléyìí ni apá kan àwọn béèrè tí àwọn ọmọ ẹ̀yà tí wọ́n rìn lójú ọ̀nà sàlàfíà láti nàìjíríà tí wọ́n fi ránṣẹ́ pé ẹni tí wọ́n jẹ́ fi ìbéèrè náà ránṣẹ́ sí òun náà ni àgbàfà olùmọ̀jùlọ ni Sheikh Yahya ibn Ali al-Hajuri Allahu wa waffaqahu kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kí ó bá wa sọ wọn kọ́lọ̀ wà lẹ́kẹ́lá kó sì fi wọ́n sí kòǹgẹ́ àánú ọlọ́run ọba àti kòǹgẹ́ dáadáa ń ṣàdúrà fáfà. sọ wọ́n ní àmọ́ síwájú káwọn tó máa ka ìbéèrè náà wọ́n ní yóò wú àwọn káwọn kọ́kọ́ sọ fún yín náà ìtọ́ fà á tí àwọn fẹ́ béèrè béèrè àwọn kọ́kọ́ jẹ́ àwọn fẹ́ jẹ́ kẹ́ mọ ìtọ́ fi ìtọ́ fà á tí béèrè yìí ti wáyé tó síwájú káwọn tó máa béèrè béèrè yóò wù àwọn káwọn jẹ́ kí yẹ gbọ́ okùnfà ìbéèrè náà wọ́n ní òun náà ní wípé ní ọ̀dọ̀ wa ní nàìjíríà ní báyìí àwọn ọ̀dọ́ wọ́n pọ̀ dáadáa tó yẹ sí pé wọ́n ń ṣe súnnà wọ́n sì nífẹ̀ẹ́ súnnà tó sì fẹ́ máa rìn lójú ọ̀nà àwọn sálàf wọ́n ní ṣùgbọ́n ọlọ́run ọba àlékelá dẹ́wà wò nàìjíríà pẹ̀lú àwọn olùpèpè aburú àwọn olùpèpè aláburú èèyàn tó yẹ sí pé wọ́n ìpèpè wọn ìpèpè tó takò ìpèpè ànábì sallallahu alaihi wasallam ni ọlọ́run ọba fi irú wọn dẹ́wà wò gan ṣé báyìí nìsí ní nàìjíríà wọ́n ní pàápàá jùlọ pàápàá jùlọ wọ́n ní ní ibùwọ̀ àyíbo ní west náà ibùwọ̀ oòrùn náà yìí so ibùwọ̀ oòrùn nàìjíríà ọ̀dọ̀ wa ń bì náà ń pè ní west pé pàápàá jùlọ ní ọ̀dọ̀ wa nílẹ̀ yorùbá bí báyìí so àwa tó ní ọlọ́run bá àlékẹ́lá tún ṣe àdẹ́wò yàtọ̀ fáwa pẹ̀lú àwọn àfa àtọ́lọ́run bá àlékẹ́lá gbé kan àwa láwùjọ tiwa bí báyìí. so wọ́n ní àwọn ọmọ ìyá yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí máa ṣe súnà wa lọ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe súnà wa lọ. ó ti yé ọyẹ pílé rẹ̀ wọ́n rà pé a ti débi. بدعوتنا السلفية إذ جاءنا رجل مدعي السلفية والعلم ومنهج أهل الحديث naam wọ́n ní wọ́n ní láàrin ìgbà ní ẹnu ìgbà tí a wá wà lórí ìpèpè wa tí ó bá ojú ọ̀nà àwọn sálàfù mú yìí ìpèpè wa tó bójú ọ̀nà àwọn sọ̀hábà mú yìí tá a wà lẹ́nu ẹ̀ tá ń bá a lọ wọ́n ní lójijì níjọ́ kan lọkùnrin kan bá dé wọ́n ní ìjà àná rajulun yìí tó wà ń bẹ̀ yẹn if alifujahiya ni pé kí nǹkan ṣẹlẹ̀ lójijì pé lójijì tàdédé la bá rí ọkùnrin kan lọ́ba dé ó sì ń pè pé pé òun wà lórí manhaj tó lálàáfíà òun pè pé pé òun nímà òun pàpè mara pé òun nímà òun pè àpè mára oríṣiríṣi àwọn dáadáa mara ara rẹ̀. kọ́ máa lọ ní. ṣẹ́rọ̀ mọ́ wọn máa ṣe àfáàn kútìbà lẹ́wọ̀ kọ̀bùlù mi kẹfìrì mi ṣàbá wà á bọ̀ àfọ̀ lọ́wọ́ bí yìí kú wọ́tà ṣùgbìyìn ìlà án bẹ̀rẹ̀ àtọ́wọ́hùn nínú umurun munharifa wa min. ọ̀dà wa wọ́n ní àmọ́ gẹ́gẹ́ bí ọlọ́run bá àlékẹ́lá ṣe jẹ́ sí pé bó ṣe wù ní máa ń ṣe qaddara Allahu wa ma sha'a fa'al ọlọ́run bá àlékẹ́lá ti pè bú gbogbo nǹkan nítorí bá jẹ́ wu ọlọ́run ọba ní í ṣe nínú àlámọ̀rí wọ́n ní ọkùnrin yìí ọlọ́run ọba ní kí àwọn èèyàn máa tẹ́tí gbọ́rọ̀ rẹ̀ dáadáa kutiba lahu qabulu ọlọ́run ní kí àwọn èèyàn máa tẹ́tí gba wáàsí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa gbọ́rọ̀ rẹ̀ ẹni pé wọ́n gbọ́rọ̀ láti pilẹ̀ pé àwọn èèyàn ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n ń gbọ́rọ̀ rẹ̀ wọ́n ní ọlọ́run sì lo ọkùnrin ní sábàbí pé ó ń gbógun ti àwọn ẹlẹ́gbẹ́ àwọn bọ́dàsì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sì ní síwájú kan ní náà tó dé àwọn náà wà lórí dáwà sàràfíà ìgbà tẹ́yìn dé tẹ́rí pé ẹni náà máa ń ó máa ń pèpè sí ojú ọ̀nà wọ́n gbárùkù tí wọ́n bẹ̀rẹ̀ sí máa gba in tó gbé wá òun náà sì ń gbógun tẹ́lẹ́gbẹ́ wọ́n ní kọ̀pẹ́kọ̀pẹ́ báyìí ni àwọn àlámọ̀rí kan bá bẹ̀rẹ̀ sí máa hàn látọ̀dọ̀ tiẹ̀ náà àwọn àlámọ̀rí kan bá bẹ̀rẹ̀ sí máa jáde ó bẹ̀rẹ̀ sí máa hàn látọ̀dọ̀ tiẹ̀ náà àti débẹ̀. العجب العاجب أنه يعزو كثيرها إلى ọ̀dà wọ́n ní ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ń sọ ta ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀ nìyí sí máa gbé jáde lẹ́yìn ọ̀rẹ́ yìí tó ti di wáwọ̀ yẹn bẹ̀rẹ̀ sí máa tẹ́tí gbọ́ tán tó bá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn àgbákò àgbákò àgbákò tó bá bẹ̀rẹ̀ sí máa gbé wọn jáde. wọ́n ní ntọ́ wáyé anilẹ́nu jù ntọ́sẹ̀ ń lé ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó máa ń rẹ̀ sọ́dọ̀ Sheikh Mukbil bin Hadi al tí wọ́n ní ilé wọ́n ti ń béèrè pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ pé àwádẹ̀ tí mo ṣe mọ́kùnrin olùhádẹ̀ lùwàdí pé àfáà súnmọ̀ ni wọ́n tẹ́mi balẹ̀ lórí wọn dáadáa so ọ̀rọ̀ tí wọ́n fi ti sọ́dọ̀ wọn yìí yóò máa mú àwọn èèyàn wípé à ah, so ọ̀rọ̀ súnmọ̀ náà ní sọ ṣe bá àfáà súnmọ̀ tá ti mà ní òun kò sí pé òun mọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí. àbá. جاء الحديث بدماج وهو مما يرقب في الذهاب إلى اليمن وبعدما ظهرت منه تلك الأمور التي سنذكرها náà wọ́n ní ọkùnrin náà sì ni ó wà ní àwọn tó máa ń encourage àwọn èèyàn pé ká lọ kẹ́kọ̀ọ́ ní Denmark ẹ̀rí pé wọ́n ń ṣe àwọn brothers kan béèrè béèrè yìí sẹ́kọ́ wọ́n ń ṣe ìsọ́ọ̀fù gan wọ́n ń ṣe dọ́gbandọ́gba gbogbo bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tí ń ṣe ẹ̀rí pé wọ́n ń ṣàlàyé àbẹ́ẹ̀kọ́ ni sọ pé ó wà àwọn tó máa ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń tọrọ ìtí tọrọ ìtí fẹ́ jáde ọlọ́wà náà wọn tí ó ẹ̀ńkọ́rìjì àwọn èèyàn lórí ẹ̀. wọ́n ní lẹ́yìn tí àwọn àlámàrí ìwà bẹ̀rẹ̀ sí máa jáde lọ́dọ̀ rẹ̀ àwọn àlámàrí tó yẹ sí pé àwọn padà máa kàṣẹ́tì gbọ̀nyìn yìí tó bẹ̀rẹ̀ sí máa wá jáde lọ́dọ̀ rẹ̀. التي سنذكرها قام بعض الشباب مدعين السلفية بردود عليه وسنذكر ما على هؤلاء في الشوط الثاني من هذه الأسئلة لنعرف من فضيلتكم منهج كلا الفريقين وهيهما خير مقاما وأحسن نبيا نعم wọ́n ní nígbà tí àwọn àlámàrí wá bẹ̀rẹ̀ sí máa jáde lọ́dọ̀ rẹ̀ wọ́n ní àwọn apá kan àwọn ọ̀dọ́ bọ́n ṣe dìde nìyẹn láti máa kó rọ́dù fún láti máa dá ìdá wọ́n ti máa dá ìṣèpadà fún wọ́n ń dá ìṣèpadà fún wọ́n ń dá ìṣèpadà fún. wọ́n ní àwọn ọ̀dọ́ tí wọ́n á ń dé ìṣèpadà fún yìí náà so wọ́n ní àwọn náà ní àwọn nǹkan kọ̀ọ̀kan lẹ́rù tó yẹ sí pé tó bá di ráńdì ẹlẹ́ẹ̀kejì á padà máa sọ ohun tí àwọn náà ń sọ. So, àti àwọn nǹkan kọ̀ọ̀kan tí ń bẹ lọ́wọ́ tiwọn náà ṣé báyìí nítorí so wọ́n ní pé àwọn wọ̀nyí wọ́n sábẹ̀rẹ̀ sí máa ṣe rọ́dù fún sọ wá ní àwọn padà àwọn àwọn àṣàlàyé àwọn nǹkan tí ń bẹ láàrin àwọn méjèèjì ìtẹ́nìké ní sọ ìtẹ́nìkejì ń sọ ṣé báyìí nítorí so wọ́n láwọn tí wọ́n ń ṣe rọ́dù fún yìí àwọn náà ń pàpè mára sàlàfíà pé sálábí làwọn náà sálábí làwọn náà àwọn náà ń pàpè mára sàlàfíà so wọ́n ń ṣe rọ́dù fún ọkùnrin yìí sọ wá ní so àwọn ó ṣàlàyé nǹkan tí àwọn méjì ń sọ pé láti jẹ́ kí àwọn lè gbọ́ látẹnu yín ta lẹni tí ń sọ ọ̀rọ̀ dáadáa nù wọn ta lẹni tọrọ rẹ̀ dáa ta lẹni tọ́ wà lórí ọ̀rọ̀ tí ó dúró déédéé tó dúró dọ́gbandọ́gba ta lẹni tí ìpèpè rẹ̀ sì dáa wa ayyuhuma wa ayyuhuma ahsanu nabiyya èwo ni ìpèpè rẹ̀ dá náà àwọn méjèèjì àfẹ́ mọ́rọ̀ àtọkùnrin yìí àtàwọn tí wọ́n ń takò yẹn àfẹ́ mọ́rọ̀ wọn wá. naam bismillah. وإليكم الأمور ونريد من فضيلتكم الإجابة إليها إجابة وافية مقنعة عسى الله أن ينفعنا بها وهذين الفريقين الشوط الأول فيما سواني àwọn wá fẹ́ látọ̀dọ̀ yín kí ẹ dáhùn sí àwọn ìbéèrè náà ní ìdáhùn tí ó tí ó fìyàn lọ́kàn balẹ̀ tí ó tẹ́ wa lọ́rùn ní ìdáhùn tó yẹ pé yóò tó wa tí ó tẹ́ wa lọ́rùn torí pé àárín kan wípé ó ṣeé ṣe kí nǹkan yìí kó ṣàǹfààní fún àwọn tó so ó ṣeé ṣe kí ọ̀rọ̀ yìí kó sàǹfààní fáwọn tó bá gbọ́ so afẹ́kẹ́ ẹ bá wa dáhùn ní ìdáhùn tí ó kún rẹ́rẹ́ tí ó tẹ́ wa lọ́rùn ní ìdáhùn tí ó tó wa lórí àwọn tá a fẹ́ bèrè yìí ó wá nítò báyìí o ẹ jẹ́ kí a kà fún yín àìpín alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè náà wọ́n ní ìbéèrè yìí fima yakhussu rajula wa ashabahu wọ́n ní ìbéèrè yìí ó wà pẹ̀kúlíà ó jẹ́ ìdásàlẹ́sà fún nǹkan kan tó yẹ pé ó wà lára ọkùnrin tá à ń sọ ìyá àtàwọn èèyàn rẹ̀ wọ́n ní ìbéèrè tá a fẹ́ béèrè alákọ̀ọ́kọ́ yìí ráńdì alákọ̀ọ́kọ́ nù béèrè yìí ó ọkùnrin àtàwọn èèyàn so in táwọn ń sọ la fẹ́ béèrè nípa yìí sọ àwọn ráńdì ẹlẹ́ẹ̀kejì táwọn náà ń sọ ká béèrè nípa tí ó bẹ̀rẹ̀ sí máa tó bẹ̀rẹ̀ sí máa gbé àwọn nǹkan kan jáde táwọn èèyàn wá ń takò ìyẹn náà ni ọkùnrin jàbátá yìí àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ wọ́n ní táwọn fẹ́ bí táwọn fẹ́ sọ yìí o nǹkan kan ní fẹ́ pé àwọn nìkan ló ní ṣe pẹ̀lú àwọn nìkan ló ni ó dáta lẹ́tà àwọn nìkan ni wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí táwọn fẹ́ sọ yìí náà. السؤال الأول هل تنقسم البدع وما هي عقيدة من قال بعدم التقسيم وما هو مفهوم هذا الحديث كل بدعة ضلالة وكل ضلالة في النار وهل يحكم بهذا وهل يحكم به على من ارتكبت بدعة صغيرة بخلود في النار وهل شيخ مقبل يقول نعم نعم فوتي so wọ́n ní ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni pé hal tanqasimu bidà ìlà bidà ti mukaffira wa bidà ti mukaffita wọ́n ní ìjẹ́ bídà pín sí eléyìí di pòkì tí ò gbéni jáde kó nu islam àti eléyìí tó sọ̀yàn di kèfèrí tó yọ jáde kó nu islam ìjẹ́ bídà pín wọ́n kí wá ní àdìsọ́kàn àwọn tó bá sọ pé bídíà ò pín kí ní àdìsọ́kàn wọn tó pé gbogbo bídíà ní kúfúrú wọ́n ní kíláàdì sọ́kà wọn. wọ́n ní bákan náà kí ni àgbọ́yé hadithu kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar ẹ̀rí pé hadithu táfà ìmọ̀ ń lò náà ni wọ́n ti kà fún bí ṣe sọ̀rọ̀ bá ti wá gbọ́ rí báyìí kan ti kà sí wọn létí báyìí torí ọmọ wa kó tàbí ti gbígba kóhùn nìkan lórí rí láyé gbígba pé àbá súnà òrádìsì yẹn ni òun wá rẹ́ni kan tó tẹ́nìkan òrírí òun náà ti kà sí etí ṣéèkì pé kí ni àgbọ́yé hadith kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar àti pé ǹjẹ́ a lè lo hadith náà lẹ́rìí lórí wípé ẹni tó bá ṣe bídíà kékeré yóò ṣe gbére lónà bó ṣe ń tó náà ni mo ṣe ń tó yẹ ò pé àti pé ìjà lè ẹni gbàgbọ́ bẹ̀rẹ̀ pé kí ni àgbọ́yé bí àgbọ́yé hadith yìí ó wá ní ìtàn ṣé hadith yìí ṣé a lè lẹ́rìí lórí pé ẹni tó ǹjẹ́ sheikh rọ̀bí ah, sheikh ah, Muqbil bin Hadi al-Wadi'i táwọn náà ń sọ wípé gbogbo bíjà ní kúkúrú pé bíjà ò pẹ́ ṣé bá nìsí so wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí máa dáhùn ìbéèrè yẹn náà síwájú kẹ tó lè ìdáhùn for like five to six for like five to six minutes or seven minutes tí sheikh ti kọ́ sọ̀rọ̀ or more than that mi mi ma ìṣẹ́jú tán fi kọ́kọ́ sọ̀rọ̀ yẹn specifically that within the range tí mo sọ yẹn náà ni so tán fi kọ́kọ́ sọ̀rọ̀ ṣé ìkọ̀ gbàgbọ́ yé nǹkan tí wọ́n ń bi wọ́n dáadáa ọ̀rọ̀ tí wọ́n fi ṣe ìfì ni pé ìjẹ́bídí àpín sí mùkásírọ̀ àti mùfàsíkọ̀ nǹkan tí ṣèkì ń dáhùn ní ọ̀rọ̀ tẹ̀símù bídá ìlà bídá tí ń hasana wà bídá tí ń sẹ̀yíà pé kápẹ́ bídá tí bídá tó ń hasana àti bídá tó ń wọ́n wá kẹ́rì wá lórí ẹ̀ lọ́bá mú so wọ́n wá lo àsìkò díẹ̀ lórí ìyẹn torí tí àwọn rò pé wọ́n ń béèrè nìyẹn ẹjọ́ ọ̀dàdàn torí ntí ó ntó gbajúmọ̀ nù ẹjọ́ ọ̀dàdàn máa ń tó gbajúmọ̀ ni pé àwọn kan pé bídá hasana àti sẹ̀yíà àwọn àbá sunu náà sì gbà yìí pé à bídíà o kò pín sí asana àti sẹ́yìíà o mọ̀kábíyà àti mọ̀fásíkọ̀ ló pín sí kò sẹ́ni tí ń sọ wípé gbogbo bídíà ní kúkúrú tó nígbà táwọn ń sọ̀rọ̀ pínpín ní táwọn ń gbọ́yé ni pé bóyá àwọn tí wọ́n pín sí mọ̀ká ahẹ́n tó bóyá ẹ̀rí yẹn ṣé ọ̀takò wá bí ọ̀takò wọn àwọn abẹ́rẹ́ sí máa ń ṣe rọ́jú lọ lórí àwọn tó kún bídíà sí hasan àti sẹ́yìíà nígbà tí wọ́n bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ títí àwọn àbá àwọn arakò wọn sákèèsí lábẹ́lẹ̀ pé à àní tá ń béèrè ni pé mufasiko àti mukafiro pé ẹnìkan sọ pé kò pín sí mùkàbí à wọn á ah bẹ̀rẹ̀ lórí yìí náà mọ ó sọ yẹn náà sódà ká mọ ẹwọn náà so ká mọ tí ó ṣẹlẹ̀ ní ọwọ́ bẹ̀rẹ̀ bisimilayi so màá fi wọn lẹ fọ ọwọ́ bẹ̀rẹ̀ yẹn wọn fi yanjú ọ̀rọ̀ bídà tó mùkà sí àárín um, um, hasana àti sẹ́yíyá tẹ̀wọ̀n sábà yìí ó ṣeé ṣe kí n má tú àwọn yẹn nígbà tó sí pé nǹkan ni ẹ̀hẹ́ bone of contention ti wá nígbà ìwọ́n kọ́lá abẹ́ sàlàyé tí àwọn ọ̀dọ́ sábà yìí sì ń sòwò gbogbo wa ni àdìjọ gbàyẹ wọlé àyàfi àwọn àwọn onísúfí àti àwọn ọmọ ẹ̀yà wọn bẹ́ẹ̀ lọ tí wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa encourage bídà wọ́n fẹ́ máa pèpè sí bídà àwọn ni wọ́n ń gbà yí pé bídà kan bẹ̀ tọ́ da ṣé báyìí nìyí tó èyí wọn èyí ṣe kí ni tọ́pìkì wa so inshallah ta'ala tí máa fi wọ́n lẹ̀ tí wọ́n sáré yẹjú yẹn tí ó fi débi tí àwọn afẹ́ lò bismillah. nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh sallallahu alayhi wa ala alihi wa sallama tasliman kathiran amma ba'd فتقسيم البدعة إلى بدعة حسنة وبدعة سيئة تقسيم لا دليل يدعمه من كتاب الله ولا من سنة رسول الله صلى الله عليه وسلم إلا مجرد التشبث بما جاء عن عمر رضي الله عنه أنه قال نعمة البدعة أي تلك الصلاة التي صلوها جماعة صلاة التراويح وفي الحقيقة صلاة التراويح ليست ببدعة فقد صلاها رسول الله صلى الله عليه وسلم فرادى وجماعة صلى به الجماعة وبما أن النبي صلى الله عليه وسلم إنما لم يستمر معهم في الصلاة بهم جماعة في صلاة التراويح خشية أن تفرض عليهم صارت سنة معلومة عند عامة أهل العلم فعلم أن المقصود ببدعة هنا البدعة اللغوية أو من حيث يعني ما صنعوا من حيث ما صنعوا من اجتماعهم وأسرجتهم ونحو ذلك بدعة لغوية لا أنها بدعة شرعية وما كان لعمر رضي الله عنه أن يقر البدع ولا غيره في ذلك الزمان المشرك بالهدى ويؤيد هذا القول أن البدعة كلها ضلالة ما ذكره أخونا السائل في حديث في الحديث المذكور وهو حديث جابر بن عبد الله رضي الله عنه عند الإمام مسلم كل بدعة ضلالة وجاء وصح أيضا في خارج الصحيح وكل ضلالة في النار وهذا من ألفاظ العموم فليس من البدع المحدثة التي أحدثت بعد موت النبي صلى الله عليه وسلم في الدين ويراد بها التعبد ما هو حسنة لأن الله عز وجل يقول شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليه وما وصينا به موسى وعيسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين أي الدين الذي جاء به الشرع أن أقيموا الدين ولا تتفرقوا فيه قال الله ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون إنهم لن يغنوا عنك من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المستقيم والله عز وجل يقول اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ويقول فماذا بعد الحق إلا الضلال فأنا تصرفون وفي الصحيحين عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ولمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد وثبت عن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يقبل توبة صاحب بدعة حتى يدع بدعته أي لا يوفق لها فإذا كان البدع بهذا المثابة لا يوفق صاحبها بل صاحبها يعتبر عاصيا على أي حالة إذ أن البدع تعتبر اتهاما للدين بالنقصان تعتبر اتهاما للنبي صلى الله عليه وسلم بعدم البلاغ هذا التقسيم جاء عن العز بن عبد السلام وهو رجل أشعري كما هو معروف وجاء عن عدد من أهل العلم لم يصيبوا في هذا التقسيم سواء عن العز أو عن غيره هذا التقسيم غير صحيح البدعة كلها ضلالة كلها ضلالة كبرت أو صغرت دقت أو جلت كل بدعة ضلالة وكل ضلالة في النار أبان ذلك الشاطبي وأبان ذلك شيخ الإسلام وأبان ذلك غير واحد من أهل العلم كما هو الصواب في هذه المسألة كل بدعة ضلالة وحديث من سنة الإسلام سنة حسنة أي أحياها بعد أن أميتت كما فهم هذا أهل العلم وليس معناه على أن الإنسان يشرع سننا فالمسلم واجب عليه اتباع ما جاء به رسول الله صلى الله عليه وسلم من الكتاب والسنة قال الله عز وجل اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون قالوا ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وعلى هذا فربما اغتر بعض أهل السنة بهذا التفسير وقال به لكن هذا التفسير غير صحيح نعم البدع تنقسم نعم, نعم. ẹ pé ṣéèkì bí báyìí wọ́n nà tẹ́gà wọ́n kóró dù fún àwọn tí máa ń ṣe tọ́mọ sọ pé bídàtún hasana bídàtún sẹ́yí àmbẹ̀ wọ́n wá kẹ́rì wá ní kìtàbà àti sunna tó pọ̀ so ẹ rí i pé mo ní ibẹ̀ yẹn so a ní wulẹ̀ tú àwọn bẹ̀ nítorí pé a nǹkan tí àwa yẹn jú báyìí ó yàtọ̀ síbẹ̀ yẹn díẹ̀ ṣe àwọn understand so àmọ́ nínú àwọn nǹkan tí a lè rí fàyọ ń bẹ̀ tí yóò ṣe àǹfààní lórí tí àwa ń bá lọ òun náà ni pé ẹ rí i pé sheikh حديث جابر بن عبد الله كل بدعة ضلالة وكل ضلالة في النار ذلك هو مواقع وتخريج في حديث يو هو بباي ولو صح عن خارج عن, عن خارج الصحيح ولو توالى لا فيها من ليتو سين صحيح وكل ضلالة في النار أمي كي ترك حديث يوما ولا تخريج wọ́n wá lo hadith yẹn ní dẹ̀lúìlù lórí ìtako bídàtún hasana so gbogbo àwọn àfa sunna hakada sha'nuhum wáde ìdánuhùn bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn hadith yìí dẹ̀lúìlù ló jẹ́ ẹ̀rí ni láti tako gbogbo ẹnikẹ́ni tó bá ní dáadáa ń bẹ nínú bídà torí pé dáadáa sọ pé kúlù bídà ti ń bọ̀ láàlà gbogbo bídà lánàá èyí ti sọ pé dáadáa ń bẹ ń bẹ wọn kì í fi nǹkan ròyìn wọn kì í fi àná ròyìn nǹkan láti dáadáa lára anù àti dáadáa nǹkan méjì ìròyìn méjì tí èkó papọ̀ lára nǹkan ni bí mo máa kí nǹkan jẹ́ dáadáa tí nǹkan bá jẹ́ dáadáa kò ní dánù tí nǹkan bá ti dánù kò ní sí dáadáa mẹ́. so wọ́n wá sàlàyé gan wọ́n wá mẹ́rin wá kódà gbogbo àwọn àlẹ́yọ́mọ akẹ́lẹ́sì lọ́kùn yìí nàkùn gbogbo àwọn ẹ̀rí yẹn ni wọ́n kó wa náà kó wa tó túmọ̀ sí pé kò sẹ́ẹ̀rí kan tí wọ́n lúwọ́ fẹ́ rí lónìí tí tí wọ́n máa sọ pé ẹ so ètò àbámi ṣe ní ìsìn pé ẹ wà bá mi pè wọ́n ẹ wà sọ pé kúlù yẹn ẹni kẹ́tù kúlù yẹn ẹni ẹsọ bá wọn bá a sálàbù yẹn wọn lé ní tù ẹni kan so wọn ní sáwọn àjẹmí ló ti mú tí èèmọ wọn ara so. torí mọ̀ wọn ara rẹ̀ ni kéèké ma bó ti mọ̀ ṣé bá ní sèyí so ẹ rí i pé ṣé wọ́n ṣàlàyé dáadáa wọ́n kàwé rí wa oríṣiríṣi àwọn ọ̀rọ̀ lórí ẹ̀ oríṣiríṣi àwọn ṣubuhat tá máa ń kó wa ni wọ́n ṣàlàyé àní àní àní ṣàlàyé àní tún yẹn torí pé wà kò ní í ṣe púpọ̀ pẹ̀lú nǹkan tá à ń bá lọ. náà lẹ́yìn rẹ̀ ẹ rí pé nígbà tí ìṣẹ̀tọ́ wa parí àbá yẹn wá sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ẹ̀rọ bàbá mi yorùbá yẹn díẹ̀ káwọn èèyàn rọra lísìn dáadáa àbá yẹn sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ẹ pé ẹni tí bá ti sọ̀rọ̀ lábẹ́lẹ̀ òun rè ẹ̀kọ́ rẹ̀ mi pé àbá àtàkìyèsí ni òun rè ní jákèjì ẹni tí ń bọ̀rọ̀ lọ tó pọ́n kàfẹ́ fi tàwọn jí lórí pé níta ń béèrè rẹ o. wọ́n béèrè pé ah, wàá ní kankan sí wíwílẹ̀ àmukàfíwà àmukàfíkọ̀ pé níta ń béèrè ni pé sọ pé sí mukàfíwà àti mukàfíkọ̀ ah, ṣé kò wá rí. yẹn nìyẹn ẹ̀tùrà rí wáyé títí ní naam kí ni tẹ́lẹ̀. naam albidà tanqasim ila bid'ati mukaffira. díẹ̀ ẹ̀rọ àríwá yẹn díẹ̀ sí díẹ̀ sí ṣé ẹ̀rọ àríwá yẹn so mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn fura mọ nǹkan tó tẹ̀lé ń bẹ̀ yẹn pé sheikh ń bọ̀rọ̀ lọ wọ́n ti wá nàṣẹ́ nàṣẹ́ bàtà àwọn brọ́dà ti wá àwọn tí ń béèrè béèrè ti wá rí kíá brọ́dà mi kò wọ́n jẹ́ nǹkan tí a sọ bàtà wá rí kí wọ́n ti pọ́ọ̀sì díẹ̀ tó bá wọ́n ti sin wọ́n ti dé ẹyẹ bí ẹ̀kọ́ ẹ̀kọ́ ti gúnlẹ̀ bí ọ̀rọ̀ kan náà wọ́n sáré wọ́n wá sáré táwọn jí lórí pé ǹjẹ́ ó pín sí àti náà ẹ̀rọ mi sí ibẹ̀. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وعلى هذا فربما اغتر بعض أهل السنة بهذا التقسيم وقال به لكن هذا التقسيم غير صحيح نعم البدع تنقسم إلى بدعة مكفرة نعم يا بوجا نعم so mọ́tò tó kọjá yẹn ò jẹ́ kí àwọn èèyàn gbọ́ àlàkùnlé hàn tó bá yẹ kó bá rọrùn láti rí wáyé díẹ̀ sẹ́yìn tí ò bá dẹ̀ rọrùn náà táwọn èèyàn bá ń padà ń gbọ́ kẹsẹ̀t ó máa wà clara and louder nínú kẹsẹ̀t sẹ́wọ̀n lẹ́sàn tó ju báyìí lọ tó a padà gbọ́ dáadáa kù. أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وعلى هذا فربما اغتر بعض أهل السنة بهذا التقسيم وقال به لكن هذا التقسيم غير صحيح نعم البدع تنقسم أيوة. إلى بدعة مكفرة إلى بدع مكفرة وإلى بدع مفسقة فلا خلاف بين أهل العلم أن بدعة الباطنية الإسماعيلية ال... الذين يقال لهم في بعض الأماكن البهرة ويقال لهم في اليمن المكارمة ولهم عدة أسماء لا خلاف أن بدعتهم بدعة مكفرة نعم بعد ما في شيء لين لا بد وهل تنقسم إلى مكفرة مكفرة قل نعم تنقسم ولبين يؤمن تنقسم إلى بدع مكفرة وبدع مكفرة ولو كنت ولبدع كنت إليه تصنع دي كيفيري أتلي تصنع دي كيفيري wọ́n ní la khilafa bayna ahli sunna wọ́n ní torí pé kò sí ìyapa kò sí ìyapa lọ́dọ̀ àwọn ahli sunna ẹ̀rí pé ṣe ìṣẹ̀lí mi lárí náà sọ the same thing pé kò sí ìyapa lórí masala yìí Sheikh Abdullahi Al-Bukhari náà àwọn náà sọ the same thing pé kò sí ìyapa wọ́n ní kò sí ìyapa lórí pé bídà àwọn Ismailiya ṣòbídà àwọn Shia wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ orúkọ orúkọ ń pè wọ́n wọ́n náà àwọn kan ń pè ní buhara so àwọn oríṣiríṣi àwọn ọkọ̀ tó máa ń pè wọ́n wọ́n ní kò sí ìyapa lórí pé irú bídà táwọn yìí kó sí o bídà sí ni mo kà fẹ́rọ̀ bídà tó sọ̀rọ̀ di kèfèrí ni ṣé bá nìsín so wọ́n fẹ́ máa mú àpèjúwe bídà tó sọ̀rọ̀ di kèfèrí wa àti bídà tí ó sọ̀rọ̀ di kèfèrí kẹ́ẹ̀lẹ́ bá mọ̀ pé bídà pín sí méjì ẹ̀ tí ọ̀dà sábà yín sìn so nítorí pé ìta bá ti rí pé ń bẹ tó sì yàtọ̀tọ̀ síra so tí a bá fẹ́ sọ wípé ìjọba ẹ̀dẹ́ yẹn pín sí méjì àbí òpin sí méjì káwá ní àwọn pín dáadáa náà torí pé ọkùnrin ni torí pé obìnrin ni ẹjọ́ sábà ní tá a bá ti lè fi hàn wá ọkùnrin tí mo sọ pé ọmọ ẹ̀dẹ́ yẹn pín sí méjì mo wá láǹfààní àti fi hàn yín kẹlẹ̀bà nǹkan pín sí méjì tó tọ̀ pé kẹlẹ̀bà nǹkan ọmọdé yẹn pín sí méjì o alọ́kùnrin alóbìnrin àwọn ọkùnrin àwọn òròyìn tẹ́ máa rí lára wọn lélẹ̀ gbogbo ẹni tẹ́ bá ti rí nǹkan báyìí lára rẹ̀ ìran ọkùnrin náà àwọn èèyàn nìyẹn gbogbo ẹni tẹ́ bá ti rí àwọn nǹkan báyìí lára rẹ̀ ìran obìnrin náà àwọn èèyàn nìyẹn so èèyàn ti pé àbí òpin ẹ̀rìkò ti pẹ́ nìyẹn torí pé ńgbà tó jẹ́ sí pé àwọn méjèèjì èèyàn náà ni wọ́n wọ́n sì yàtọ̀tọ̀ síra wọn àjẹpẹ́yàn pín sí méjì mọ́ èèyàn kan máa wá bẹ tí ó máa jókùnrin èèyàn kan máa bẹ tí ó máa jóbìnrin náà ẹ̀rọ bá mi rí wáìnì tí kíní tí ká máa wá bá lọ. náà نعم فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وعلى هذا فربما اغتر بعض أهل السنة بهذا التقسيم وقال به لكن هذا التقسيم غير صحيح نعم البدع تنقسم إلى بدعة مكفرة إلى بدع مكفرة وإلى بدع مفسقة فلا خلاف بين أهل العلم أن بدعة الباطنية الإسماعيلية ال... الذين يقال لهم في بعض الأماكن البهرة ويقال لهم في اليمن المكارمة ولهم عدة أسماء لا خلاف أن بدعتهم بدعة مكفرة وقد كفر عدد من أهل العلم الجهمية واعتبروا تلك البدعة مكفرة إذ أنها رد لأدلة القرآن نعم وهكذا wọ́n ní bákan náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọ́n kà fọ́rọ̀ àwọn jahmiya wọ́n dẹ̀ gbàbí wọ́n dẹ̀ kábídà àwọn síbídà tó mọ̀ kàfíọ̀rọ̀ nítorí pé wọ́n ń tako àwọn nǹkan kan nínú alukur'an síbà ní ti so wọ́n ní lẹ́yìn bídà àwọn bàfẹ́níyà àti ismailiya sèba ní ti tasopé bídà tó mọ̀ká fẹ́rọ̀ ni wọ́n tún wá fi irú ìran bídà ní ìran kun tó jẹ́ bídà mọ̀ká fẹ́rọ̀ ó náà ní bídà àwọn jàmíyà wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà sèba ní ti wọ́n pe àwọn jàmíyà ní kèfèrí torí pé kí ni o torí pé wọ́n ń tako àwọn kankan nínú ìní imani sálùkọ̀ àrùn kẹrì. naam so wọ́n bọ̀ ẹ̀ lọ bísí سب أصحاب النبي صلى الله عليه وسلم أو تكفير أصحاب النبي صلى الله عليه وسلم أو الطعن في أمهات المؤمنين وبالأخص في عائشة رضي الله عنها هذا إداء لأولياء الله وهذا أيضا رد لأدلة القرآن في الثناء عليهم وهذا مع ذلك أيضا نعم وني بدا àwọn àwọn rọ́fíbọ̀ wọ́n ní bídà tí wọ́n náà bídà tó mọ̀ kàfẹ́rọ̀ بدا bida ti بدا naa bida to mo kafero ni awon wo wọ́n ìmọ̀ bú àwọn sọ̀hábà ìmọ̀ pé àwọn sọ̀hábà ní kèfèrí ìmọ̀ sípele wọn ìmọ̀ fi àbùkù kan àwọn ìyá àwa mùmìnì tán ṣe àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n ní àwọn eléyìí báyìí bídá ti nù kàfíràn ni ṣé bá ní ṣe yìí so nítorí àwọn ẹ̀rí tí ó pọ̀ tó yẹ pé ó wá nínú alukur'an àti ní sunna tó yẹ pé ó yin àwọn sọ̀hábà tó ń sọ dáadáa wọn tó ń sọ so alukur'an yìn wọn ó ń sọ dáadáa wọn ó ń sọ ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí máa bú wọn ṣé pèlè wọn ṣé bá nísìn ó túmọ̀ sí pé òdi nǹkan tí alukur'an kéèké sí òun lẹ́yìn ṣe pé ni òun lẹ́yìn gbé dání nìyẹn so ẹ̀yin pèpè sí nǹkan tí ó jẹ́ ìdàkejì nǹkan tí islam alukur'an kéèké sí tọ́lá alukur'an ń pè wá sí ká fún àwọn sọ̀hábà yìí ó dẹ̀ ń pè wá sí pé ká máa ṣàdúrà fún wọn ó dẹ̀ yìn wọn ó ṣe gbogbo ẹ tí ọ̀yìn ń bú wọn ẹ̀ ń yẹ̀yẹ́ أيضا بدعة الرفض بدعة الحلول بدعة مكفرة بدعة الاتحاد بدعة مكفرة نعم سواني تلقي لي باي انت وشي عن حرب على الإسلام وأهله ìgbógun ti islam àti àwọn mùsùlùmí ni wọ́n ní bákan náà nu bídà tó gbìyànjú kó nu islam òun náà ni bídà tún hulul nínú bídà àwọn sufi lélẹ̀ báyìí bídà tún hulul bídà kágbà kọ́ lọ́wọ́ bá àdékẹ́lá kó sára gbogbo nǹkan gbogbo nǹkan yányá ọlọ́wọ́n bá ní torókọ́ lọ́wọ́ bá ń bẹ́nu rẹ̀ ẹ́ gbogbo nǹkan ọlọ́run ni wọ́n pè ní bídà tún hulul pé bá àdékẹ́lá kó sínú gbogbo nǹkan so tẹ́bá ní kí lè léyìí wọ́n ní húwà náà ní húwà microphone tí mo múra wọ́n yìí ni húwà kí wá ní húwà ó tí wà sọ́là ó dìbà tó bá tó ó ní láti fi léèrè pé húwà ó kó ti mọ̀ yín pé ọlọ́run náà ní microphone yìí nìyẹn so irú bídà yẹn ká sọ pé ọlọ́run bá ní kẹ́lá kó sára gbogbo nǹkan bídà tó ṣòlò bídà tó nǹkan fẹ́ràn wọ́n ní bákan náà bídà tó ìtìhàd ká sọ pé gbogbo tí ń bẹ pátápátá ọlọ́run náà ni pé àtọ́lọ́run àtẹ̀dá ẹyọkan náà ni wọ́n yẹn pè ní bídà tó ìtìhad wọ́n ní bídà yìí náà bídà tó mùkàfíọ̀rọ̀ kásán pọ́ lọ́wọ́ àtẹ̀dá bákan náà ni wọ́n wá dọ́gba kò síyàtọ̀ láàrin ọlọ́run kò síyàtọ̀ láàrin ànábì ẹ kò síyàtọ̀ láàrin ọlọ́run àti èmi tí mo ń sọ̀rọ̀ yìí èmi náà lọ́lọ́run ọlọ́run lèmi náà ẹ láti mọ̀rú àwọn gbólóhùn yẹn tẹ́ sí pé àwọn máa ń jáde lẹ́nu àwọn onísúfí tán bá ti gbókùn tán bá tàṣọ́wùfù wọn débi tí wọ́n tá gbòǹgìrì kọjá ewé tí wọ́n ti ń gbàlejò àwọn èṣù àtàwọn àlìjànú láti wá máa yàgbẹ́ àti láti wá máa tọ̀ sí làákàyè wọn ṣé bá ní sí láti máa lè alẹ́ wí àwọn jákujàku so ilé báyìí náà sì ní wọ́n làwọn di wòlíì náà ni àwọn yóò sì máa hó níbi àwọn ọ̀rọ̀ tó ń pé ó ń di Ọlọ́run bá nú àwọn ọ̀rọ̀ kéèyàn máa fi Ọlọ́run bá dọ́gba pẹ̀lú ẹ̀dá àwọn ọ̀rọ̀ tí ó yẹ sí pé kódà ó burú jọ̀rọ̀ àwọn nàṣọ́rọ̀ lọ sani mẹ́ta lọ́lọ́run lọ́dọ̀ àwọn oníṣúfì wọ̀nyí ọlọ́run tiẹ̀ ló ń kà torí gbogbo tí ń bẹ pátápátá má fi wùjúdí ìláhù nǹkan kan ọmọ ẹ̀sì ìsàfikọ́jẹ́ pọ́lọ́run ni má fi wùjúdí ìláhù nǹkan kan ọmọ bẹ láyé nǹkan kan ọmọ ẹ̀sì ìsàfikọ́jẹ́ pọ́lọ́run ọba nìkan náà kòkòrò ọlọ́run kódà mọ́tò tẹ páàkì ọlọ́run torí pé má fi wùjúdí ìláhù نعم وني يوم اي ويوم جاري يكون اسلام كما بلير له الانكار علم الله سبحانه وتعالى بالامور قبل حدوثها يقولون ما يعلم الله الامور الا بعد حدوثها نوع من القدريه الاول نعم وان انه بدعه بدعه تقول عن ذيك الجوري هنا ني بدعه انكار علم الله قبل حدوثه قبل حدوث قبل بدعه انكار علوم الله بالاشياء قبل حدوثها

dídá àwọn gòláàtù kọ̀dàríyà nìyẹn tọ́lá àwọn kọ̀dàríyà pín sí méjì àyàfi lọ́dọ̀ ọkùnrin ọkùnrin aṣọ nínú yìí nìkan náà ni wọ́n ti pín sí méjì lọ́dọ̀ gbogbo alùsùnà wal jamaa pátápátá kọ̀dàríyà pín sí méjì ṣé báyìí nìṣẹ́ yìí so àwọn kan bẹ tó yẹ pé ìtìfákọ́n kò fáàrù ni wọn òun náà ni àwọn tó ṣe kíni o alẹ́dínà yunkiruna inna eh, eh, Allahi subhanahu wa ta'ala as-sabiq bil asiyai qabla huduthiha àwọn tán takò wípé ìmọ̀ ọlọ́wọ́ bá àlejò náà ṣáájú nǹkan síwájú kó tó máa ṣẹlẹ̀ ọlọ́wọ́ onímọ̀ sí nǹkan yẹn síwájú kó tó máa ṣẹlẹ̀ pé àwọn nǹkan yẹn lẹ́yìn tí máa ń ṣẹlẹ̀ tán lọ́wọ́ pé ẹni tó bá kú níjọ́ tó bá kú jọ́nà náà ó ti gé lápẹ́jẹ́ ti kú wa síwájú kó tó di pé yóò kú wọn náà wọ́n mọ̀ pé yóò kú nígbà tó bá kú jọ́nà jẹ́ ẹ̀ ti wọ́n rí anábìjì wa kú àti pé yóò kú lónìí ṣé bá ní sìn àwọn ọ̀rọ̀ burúkú báyẹn wọ́n ní irú yẹn wọ́n ní irú àwọn kọ̀dàríyà àkọ́kọ́ nìyẹn kọ̀dàríyà àkọ́kọ́ ṣé bá ní tí abdullahi ibn umar tó pè wọn ní kéferì tó ṣe yíra nísì wọn ní bí dáa sinmi kàfíọrọ ni keferi to se ni si ko ni bi da sinmi kafiro ni me ma ba lo كفرهم عمر بن عبد العزيز عدوا لا ان شاء الله مذكر بسكت اللامي وعامة اهل العلم في ذلك الزمن بل ابن عمر رضي الله عنه كفرهم كما في حديث عمر بن الخطاب رضي الله عنه عند الامام مسلم درجه ثمانيه قال اخبروهم اني منهم براء وانهم مني براء والله لو انفق احدهم مثل احد ذهبا ما تقبل الله منه حتى يؤمن بالقدر خيره وشره ثم ساق حديث ابن عمر ابن عمر نعم سواء تلاقي نقا أو تكفر وأنا سلف وموتر ابن عمر في مصر يوا نبى تبي وليري تبي ابن عمر ليه نقا مخرجية so àwọn ni ibùdó ọlọ́dọ̀ kàfàrọ̀ wọn ṣé bá ní kì so wọn mú àwọn asáwò yẹn wá mo ti ṣàlàyé ẹ̀ náà ní ní eréfì lẹ́ẹ̀kan so ṣé bá ní kì so wọn ní irú eléyìí náà bídà àti ó gbìyànjú àdúgbò ní Islam ni so bismillah. تبرأ منهم وأنهم لو أنفقوا ما أنفقوا ما قبل منهم وهذا لا يكون إلا في حق الذي لا يتقبل الله في حق غير المتقين قال الله عز وجل إنما يتقبل الله من المتقين نعم وأن عبد الله بن عمر بقى بوس الأراوان قدرية ó dẹ̀ sọ pé gbogbo tọ́wáwù kan máa ń ná sójú ọ̀nà nítorí pé wọ́n ti di kèfèrí wọ́n ní irú ọ̀rọ̀ tí Abdullahi ibn Umar sọ nípa wọn yìí wọ́n ní èèyàn kí ń sọ nípa àyàn àfikọ́jẹ́ pé ẹni tí ò bá kí ń sọ̀rọ̀ páyọ̀ náà ọba ẹni tó bá jẹ́ kèfèrí ni nìyẹn máa ń sọ ọ̀rọ̀ báyẹn pé kò sí nítorí iná kò síṣẹ́ tó rí péré ṣe ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n mú àyàwó pé ìnáma yàtọ̀ kọ́ balọ̀ lọ́hùn nílẹ̀ ló tẹ̀kì pé àwọn tó lọ́wọ́ bá adé kí wọ́n máa ń gbaṣẹ́ wọn àwọn tó júlù páyọ̀ ọlọ́run bá tó jẹ́ mùrìn nínú àbẹ́ni tí ìbá ti ṣe mùrìn ní tó bá jẹ́ kéṣòyí kò síṣẹ́ rí tó ṣe ọlọ́run bá lè péré lè gbà ó túmọ̀ sí pé bídà àtakò sí o bídà àtúnú kàtẹ́rọ̀ ni torí pé abdullahi bin umar radiyallahu anhu ó kà fọ́ọ̀rọ̀ wọn ó dẹ̀ tabarra àníhìn ó bọ́pá bọ́sẹ̀ kù lára wọn ó yọwọ́ kù lọ́rọ̀ wọn ó jẹ́ kóyé pé òun ní bàtà pẹ̀lú wọn nítorí àná tí wọ́n wà lórí ẹ̀ bísíńdà. ẹ yóò padà láwùjọ. هل كلها مكفرة أو كلها مفسقة عنده؟ كلها مكفرة. لا هذا ما هو صحيح. نعم. إذا كنا نقول كذا. سري إذا تشيت تون بارو سيكون وطن وطن بارو بيدا سوي بيجي بيلو. àwọn àbá yìí dásun pé wọn àbá wa ń sọ lábẹ́rẹ́ pé lọ́dọ̀ ọkùnrin yìí lọ́dọ̀ ọkùnrin tá à ń sọ yìí pé gbogbo ẹni mùkáfírọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí máa sọ pé lọ́dọ̀ rẹ̀ kò wọ́n gbà pé kò fásitì kọ̀ọ̀kan bẹ̀ mùkáfírọ̀ ń bẹ ṣíkò wá ní ìhìn pé ọkùnrin yẹn ń sọ báyẹn pé gbogbo bídí àpé kò sí yàtọ̀ pé gbọ̀gbà pé mùfásí kọ̀ọ̀kan bẹ gbogbo ẹni mùkásí wọn lọ́sọ báyẹn ah, wọ́n ní hàn zero sọ́hì wọ́n lọ́rọ̀ burúkú ọ̀rọ̀ yóò lálàáfíà ara ẹ̀rá bá mi rí wáyé nàìjíríà ṣé wọn dáadáa so nítorí pé ibẹ̀ ṣe ń pé ẹni tí ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ fún ẹni tí ń sọ̀rọ̀ lókè ṣe ń pé yọ̀ra mọ́ so nítorí ẹ̀ lóhun tàwọn fi wálẹ̀ ṣe wọn dáadáa láti lè jẹ́ kí ṣéèkì yìí máa bí ọ̀rọ̀ gravity ọ̀rọ̀tí àwọn sọ tí wọ́n ń chipping àwọn nǹkan yẹn díẹ̀ díẹ̀ pé ẹni tá à ń sọ yìí tó wíìrì tó wíìrì so that wọ́n lè mà bóyá ọ̀rọ̀ yẹn bóyá ọ̀rọ̀ tí ó lẹ́rìí ni àbọ̀rọ̀ tí ò lẹ́rìí ṣé bá ní sìn ẹ tẹ̀lé ọ̀rọ̀ ìwé ẹ̀yìn díẹ̀ fẹ́yà bí sọ̀lá. فأنهم مني برعى والله لو أنفق أحدهم مثل أحد ذهبا ما تقبل الله منه حتى يؤمن بالقدر خيره وشره ثم ساق حديث ابن عمر ابن عمر تبرأ منهم وأنهم لو أنفقوا ما أنفقوا ما قبل منهم وهذا لا يكون إلا في حق الذي لا يتقبل الله في حق غير المستقيم قال الله عز وجل إنما يتقبل الله من المتقين نعم يعني هل كلها مكفرة أو كلها مفسقة عنده؟ ẹni yìí sọ pé bòbídà ló kúfúrú wọn wá ní ẹ̀rí tí ń lò wọn tó wá mẹ́rin yẹn wá pé ẹ̀rí tí ń lò ní pé kúlù bídà ti dọ̀láàlà wọn lẹ́ẹ̀rí tí ń lò ní ẹ̀ tó gbé níbi mọ̀káfíràn. kíkọ wa ní wọn ń bèèrè dáadáa tàkìdà láti sọ̀rọ̀ yẹn rẹ̀ pé alukulu ha ń jagun mọ̀káfíràn ọ̀tọ̀ síkọ̀ tí gbogbo bídà lọ́dọ̀ rẹ̀ tí ń tẹ̀sán ní pé ṣé gbogbo bídíà lọ́dọ̀ rẹ̀ tó categorize gbogbo ẹ̀mọ̀ kásírọ̀ wọ́n sọ̀rọ̀ ìdíkè torí ni àbọ̀ categorize gbogbo bídíà ọmọ pásíkọ̀ ni pé gbogbo ẹ̀kọ́ sí kankan tó sọ̀rọ̀ ìdíkè torí bẹ̀ èwo ní sọnù méjèèjì tó jẹ́ báyìí nìsín ẹ̀rọ àdìgbà ni tíntìní tíntìní náà ni. tó kí ọ̀rọ̀ yẹn kó lè ní kó lè lásùpọ̀ pẹ̀lú nǹkan tá à ń bá lọ náà bísímìlà díẹ̀ náà ni. هذا لا يكون إلا في حق الذي لا يتقبل الله في حق غير المتقين قال الله عز وجل إنما يتقبل الله من المتقين نعم يعني هل كلها مكفرة أو كلها مفسقة عن لا هذا ما هو صحيح إن شاء الله الأخ إن شاء الله الأخ المذكور يعني الذي سئل عنه يعدل هذا الكلام يعني نعم. أنها كلها مكفرة ليس بصحيح نعم. فعندنا بدع كثيرة بدع نعم. ارجاء ولا نعم. واحد قال so wọ́n ní igba tí wọ́n á béèrè tán pé tí gbogbo ẹni mùkátù rẹ̀ lọ́dọ̀ rẹ̀ àbí mùkátù kọ́ lọ́dọ̀ dẹ wọ́n á dáhùn pé gbogbo ẹni mùkátù dẹ rẹ̀ wọ́n ní ààrẹ rẹ̀ sọ̀hìn wọ́n ní al-mazkur alẹ́bi sí ilà ẹ̀hún wọ́n ní ọmọ ìyá tẹ̀ ń sọ ìtẹ́ ń béèrè nípa rẹ̀ yóò ádì kẹlẹ́ àmọ̀ ẹ̀hún wọ́n ní kọ́lọ̀ tún ọ̀rọ̀ rẹ̀ ṣe yóò tún ọ̀rọ̀ yẹn ṣe ọ̀rọ̀ tó sọ yẹn yóò tún ṣe wọ́n ní torí pé lihan ni hazel kalam ghayr sahih wọ́n ní torí ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ tí ò lálàáfíà ni ọ̀rọ̀ tí ò bá mu ni pé ó gbọ́dọ̀ lọ tún ọ̀rọ̀ yẹn ṣe yóò ádì kẹlẹ́ àmọ̀ ẹ̀hún ó gbọ́dọ̀ lọ tún ọ̀rọ̀ yẹn ṣe ṣé bá ní wọ́n ní torí pé lihan na indana bídà ìrùtẹ̀fíọ̀ wọ́n ní torí pé àwọn bídà pọ̀ dáadáa tí ò yọ̀ ẹ̀ jáde kó ní Islam so wọ́n á bẹ̀rẹ̀ sí mú àwọn irú bídà yẹn wá tí ó yàn jáde kó Islam so wọ́n jẹ́ pé ọ̀rọ̀ tó yóò ọ̀rọ̀ tó yẹ pé ó ní láti tó ṣe ni tó ti yé báyìí nìsín náà bísímilà. بتكفير المرجئة ولا نعلم أحدا قال بتكفير المرجئة على أن بدعته واضحة كل أهل السنة يقولون المرجئة مبتدعة وكل أهل السنة لا نعلم منهم من كفره كفر المرجئة هذا مثال من أمثلة كثيرة نعم نعم نعم, نعم. so wọ́n ní wọ́n ní irú nísìnyí bídà àwọn mùrùjíà wọ́n ní irú bídà yìí kò sí àfa súnà kankan kò sí alùsúnà kankan tó sọ pé bídà àwọn bídà tó gbé ìjáde kó ní islam ni wọ́n ní torí ẹ̀ kò sáfà alùsúnà kankan tó pa àwọn mùrùjíà ní kèfèrí máa máa ẹnna bídà ẹ̀ tẹ̀ hùm wọ́ọ̀dì ha tó ti pé bídà àwọn clear oníbídíà ni wọ́n tó clear ìṣèṣì ní tòun ti bẹ́ẹ̀ bídíà àwọn òṣèkínni bídíà tí ògùn wọn jáde kó nu islam ni torí pé mẹ́ẹ̀nà ìlànà ahda min alisunna kẹfọ́rọ́ alimurujia àmẹ́ni kankan nínú alisunna tó pe àwọn murujia ní kéde. wọ́n láwọn àmẹ́ni kankan nínú àwọn alisunna tó pe àwọn murujia ní kéde so wọ́n ní wọ́n ní kewa wọ́n ní àwọn bídíà tó wá pọ̀ lọ lóríṣiríṣi tó yẹ sí pé àwọn àpéjúwe bídíà tí ògùn ni. شاء الله يا رب دي ديتي شيخ الاسلام ينقل ان انه لا يعلم احدا انه كفر الزيديه الذين لم يبلغ حد الغلو وامثال هذا كثير فلا شك ان البدعه منها ما هو ما هي مكثره ومنها ما هي مفسقه وعلى ذلك عامه اهل السنه نعم اراد بين تسنيو الاخر المذكور تصوي ونمنيو نعم واسيتي wọ́n ní Sheikhul Islam wọ́n gbọ́rọ̀ wá yí pé kò àwọn ọmọ ẹnìkan àwọn wọ́n ní Sheikhul Islam mention categorically yí pé àwọn ọmọ ẹnìkan kan tó pe zèyídíyà ní kékeré wọ́n ní àwọn zèyídíyà tó bá jẹ́ sí pé wọ́n dé hadu wòlú àwọn àwọn náà tó ní zèyídíyà àwọn kanu ṣíà náà tó ní zèyídíyà àwọn zèyídíyà yẹn tẹ́ bá rí tẹ́ bá mọ nǹkan tó kó sínú sàṣẹ yú ẹ̀ nǹkan tó fúyẹ́ gan ni tí ò gbé wọn jáde kóró Islam là ń sọ o kéde ká sọ pé nǹkan tán kó ti dá o bí púpú yẹn tà ń sọ compare to àgbákò tí ń bẹ lọ́dọ̀ àwọn ṣíà là ń sọ o tí àwọn ọ̀dọ́ àwọn ẹ̀sìn so wọ́n ní Sheikhul Islam ibn Taymiyyah sọ wípé àwọn ọ̀mẹ́ni kankan tó pẹ̀lú àwọn eléyìí ní kèfèrí wọ́n ní torí àwọn ní àwọn bíbí àmì náà tó pọ̀ dáadáa láwọn àpèjúwe míì tó jẹ́ sí pé àwọn àfáà máa ń mú wa lẹ́rìí lórí pé kèsè gbó fídíà ní kúkú pé irú fídíà báyìí ńkọ́ irú fídíà báyìí ńkọ́ sí fídíà lòun náà sọ́sọ́ àwọn eléyìí dìkẹ̀ ìfèrí ni àbẹ́rí kankan náà alùsùn náà jama tó categorize àwọn eléyìí sí inú kùfàr pẹ̀lú kí wọ́n ṣe fídíà tó clear wọ́n ní nítorí ẹ̀ wọ́n ní eléyìí báyìí ni gbogbo alùsùn náà wà jama wà lórí ẹ̀ wọ́n ní eléyìí báyìí ni gbogbo onímọ̀ tí wọ́n rìn lójú ọ̀nà alùsùn náà wà jama òun tán wà lórí ẹ̀ nìyẹn. sọ́yìn báyìí nìsín wọ́n ní al-akhul mazkur ọmọ ìyá tẹ̀ ń sọ yìí اجمع bá mi wáyé بسم الله مثال من أمثلة كثيرة نعم من أمثلة كثيرة شيخ الإسلام ينقل أن أنه لا يعلم أحدا أنه كفر الزيدية الذين لم يبلغوا حد الغلو وأمثال هذا كثير ولا شك أن البدعة منها ما هو ما هي مكفرة ومنها ما هي مفسقة وعلى so wọ́n ní àwọn àpèjúwe pọ̀ gan so wọ́n ní torí ẹ̀ wọ́n ní fala shakka annal bid'a ma hiya mukaffira wa minha ma hiya mufassiqa wọ́n ní ó ń bẹnu bídà wọ́n ní kò síyè méjì wọ́n ní fala shakka kò síyè méjì there is no doubt kò síyè méjì wípé ó ń bẹ nínú bídà tó gbé ẹ̀jáde kó islam ó sì ń bẹ nínú tí ò gbé ẹ̀jáde kó islam ọ̀rọ̀ tí ò síyè méjì ń ni tó kò dàrú mọ́ ìkankan nu alùsùn wal kò dàrú mọ́ wọn lọ́wọ́ ẹ̀yà bismillah. ذلك عامة أهل السنة فأخونا المذكور إن شاء الله يعدل هذا الكلام نعم يعني يس wọ́n ní ọ̀rọ̀ yìí ni gbogbo àwọn ahlùsùn wa jama'a wà lórí ẹ̀ wọ́n ní al-akhul madhkur yóò á di kalamahu inṣàlá wọ́n lọ́mọ yàtọ̀ ẹ̀sọ́ yìí wọ́n ní yóò tọrọ rẹ̀ sí o kó tọrọ rẹ̀ sí inṣàlá wọ́n rìn kan dáadáa fún yẹn pé kó tọrọ yẹn sí torí ọ̀rọ̀ yìí kò sẹ́ni kankan tó wà lórí ẹ̀ ṣé báyìí nìsí wọ́n ní yáàni wọ́n fẹ́ sọ yí pé ẹ̀rọ àdìbá ní ẹ̀sìn tìǹtìní wọ́n fẹ́ sọ wọ́n ní n táwọn gbà lérò pẹ̀lú pé yóò tó ọ̀rọ̀ ẹ̀sìn pé yẹ̀sírù fíìmà sáọ̀rọ̀ fíì alùsùnà jàmá pé kó rìn lórí táwọn alùsùnà jàmá rìn lórí ẹ̀ náà ẹ sọ pé kó tó ọ̀rọ̀ yẹn ti kó rìn lórí ìlànà táwọn alùsùnà jàmá rìn ọjà bísímilà. فعندنا بدع كثيرة بدعة الإرجاء ولا واحد قال بتكفير المرجئة ولا نعلم أحدا قال بتكفير المرجئة على أن بدعتهم واضحة كل أهل السنة يقولون المرجئة مبتدعة وكل أهل السنة لا نعلم منهم من كفره كفر المرجئة هذا مثال من أمثلة كثيرة نعم من أمثلة كثيرة شيخ الإسلام ينقل أن أنه لا يعلم أحدا أنه كفر الزيدية الذين لم يبلغ حد الغلو وأمثال هذا كثير فلا شك أن البدعة منها ما هو ما هي مكثرة ومنها ما هي مفسقة وعلى ذلك عامة أهل السنة فأخونا المذكور إن شاء الله يعدل هذا الكلام يعني يسير بما سار فيه أهل السنة إلى أن البدعة منها ما هي مكفرة ومنها ما هي مفسقة وإلى أن المبتدعة منهم من هم مبتدعة كفرة ومنهم من هم مبتدعة فسق النصارى مبتدعة الله قال رهبانية ابتدعوها ما كتبناها عليهم هذه بدعة مكفرة إضافة إلى كفر <laughs> نعم أيوة لا تنتهي منهم بتعرف الدوسين إن شاء الله تعالى tó náà nìyẹn a padà máa kọ́ntínú ní ọ̀la inṣàlá. so wọ́n ní yẹtìrù fi máa sáwọ́ fi alùsùn wal jamaa wọ́n ní kẹ́ni kó máa rìn lórí níta alùsùn wal jamaa rìn lórí ẹ̀ wọ́n ní táwọn gbà lérò pẹ̀lú táwọn sọ ni pé wípé kó gbà wípé dídá o ń bẹnu ẹ̀ tó gbìyànjú jáde kó nu Islam o ń bẹnu ẹ̀ tó gbìyànjú jáde kó nu Islam kó dẹ̀ gbà wípé àwọn alùjíjà minhum man huwa mubtadi' kafar wàmínú man huwa mubtadi fasaq ó dẹ̀ gbà pé ń bẹ náà àwọn bídíà àwọn tó yẹ sí pé wọ́n di kèfèrí pẹ̀lú bídíà àwọn ó sì ń bẹ náà àwọn bídíà àwọn tó yẹ sí pé wọ́n di kèfèrí pẹ̀lú bídíà àwọn pé eléyìí báyìí òun lójú ọ̀nà tí àwọn sálàfù ń rìn tí à ń gba eléyìí níyànjú kún náà máa rìn lórí ẹ̀ ṣé báyìí nìsín kó má yapa مبتدئة فسق النصارى مبتدئة الله قال رهبانية ابتدعوها ما كتبناها عليهم هذه بدعة مكفرة إضافة إلى كفرهم نعم نعم وهل يحكم به أي أسوام آه، آية ورهبانية ابتدعوها ما كتبناها عليهم سوام آية يوا سوكي يوا كوجي بيجا كان لي باي تجي سي àwọn wọ̀nyí àwọn nasọ́rọ̀ wọ̀nyí wọ́n kó sí ìdọ́fàtà nílà kúfùrìhì wọ́n ní wọ́n ní papọ̀ mọ́ kúfùrù tí ń bẹ lára wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bá ní sèyí so wọ́n lé àpèjúwe bídà kan nìyẹn so wọ́n wá wọ́n wá ní wọ́n wá ra pọ́ọ̀sì díẹ̀ wọ́n ní náà so wọ́n expect kí ẹni tí ó fẹ́ ẹni tí ó fẹ́ béèrè béèrè kó tún kọ̀ntínú lórí ìbéèrè yẹn so lẹ́nu tó yẹ pé ibi táwọn táwọn ti bá ilé ìdè yẹn so àwọn ti bá ọ̀rọ̀ yẹn débìkan so àfáwọ̀ tó wá béèrè béèrè míì tó tún ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ bídà yìí insha Allah ta'ala orí ilé ìbáyìí ni a ti bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú gbọ́lọ́ ọba ilé ìbáyìí ni nǹkan tí sheikh yahya alhajuri yahya bin ali alhajuri tí wọ́n sọ nígbà tí wọ́n bí wọ́n léèrè nípa ọ̀rọ̀ àfa àjàbàtà nípa wípé ó gbà pé gbogbo bídà ni kúfùrù gbogbo bídà ló sì ṣe kí ni lóyún jáde kó nu islam kò sí kankan nu bídà tí ò tẹ́kẹ́ ni tí ò gbéni jáde kónú islam tó ṣe é jẹ́ pé wáyé pé ọ̀rọ̀ tó sọ yìí o ọ̀rọ̀ tí ò lálàáfíà ni ọ̀rọ̀ tí ò dáa ni ọ̀rọ̀ tó burú gbà ni pé kò dẹ̀ sí ẹni kankan nínú àwọn ahlus sunnah wal jamaa lórí ojú ọ̀nà tó rìn yìí sẹ́bà ní sẹ́yìn sọ wọ́n ní torí pé lọ́dọ̀ ahlus sunnah wal jamaa bídíà àkọsí méjì ilé tó gbẹ̀yìn jáde kónú islam ń bẹ ilé tó gbẹ̀yìn jáde kónú islam bẹ wọ́n fún alápèjú àwọn ilé tó gbẹ̀yìn jáde kónú islam rẹpẹtẹ wọ́n dẹ̀ fún alápèjú àwọn ilé tí ò gbẹ̀yìn jáde kónú islam tó sì jẹ́ pé bídíà lòun náà tí ò dẹ̀ táwọn alùsùn náà jàmáà dẹ̀ kí ń perú àwọn báyìí ní kèfèrí wọ́n mú àwọn ọ̀rọ̀ wa lórí ẹ̀ láti jẹ́ kí a mọ àgbọ́yé ilé báyìí wọ́n dẹ̀ gba ọkùnrin olórí kankan yìí wọ́n gba níyànjú wọ́n ní kó tún ọ̀rọ̀ yẹn sọ wọ́n ní kó tún ọ̀rọ̀ yẹn ṣe wọ́n ní bákan náà kó rìn lórí ìlànà táwọn alùsùn náà jàmáà rìn òun náà ní wípé kó gbà wípé bídà ó pín sọ́nà méjì àìlè tó gbìyànjú àdìkú ní Islam àti ilé tó gbìyànjú àdìkú ní Islam so ilé báyìí pẹ̀lú ilé báyìí sìn á rí i pé ẹ̀rí pé ọ̀rọ̀ tí Sheikh Salim Hilali sọ òun náà ni àwọn náà ń sọ yìí Sheikh Salim Hilali náà jẹ́ kóyà pé kò sí alùsùnà kankan lórí ọ̀rọ̀ yìí tí ó bá ní sí pé ntí alùsùnà jama àti gbogbo wọn pátápátá tán wà ìlànà tí wọ́n rìn òun náà ni pé bídà ó pé méjì Sheikh Abdullahi Bukhari ẹ̀rí pé àwọn náà sọ the same thing tí ó bá ní sí àwọn náà tún sọ̀rọ̀ lọ nípa pé ọ̀rọ̀ burúkú gbáà ni ọ̀rọ̀ yìí sẹ́ pé ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ alùsùnà jama wọn náà ni Sheikh Yahya al làwọn náà tún sọ yìí ẹ rí i pé ọ̀rọ̀ yìí wàláhì tó bá jẹ́ sí kí àwọn àfa àsúnú ẹ̀ yapa lórí ẹ̀ ni wọ́n ti sàlàyé pé insha Allah tá a bá padà ń bèèrè lọ ìgbà tó bí wọ́n lè rí mas'ala al-udhr bil-jahl pé ṣé a mọ̀ fún yẹn ní ẹskíìsì pé aláìmọ̀kan ni àbí kẹsà aláìmọ̀kan wọ́n bèèrè pé ẹni tó bá sọ pé kò sí udhr bil-jahl kílà kídà rẹ̀ ṣé kì sọ pé a ah, hadhihi mas'ala hadhihi mas'alatun khilafiyya hatta bayna ahli sunnah wọ́n ní mas'ala yìí o mas'ala ni pé àwọn ìyapa ń bẹ́ẹ̀ pé àwọn àna àwọn fihàn sọ báyìí wá ẹ pé ìgbà tí masala tí ẹnu òkò lórí ẹ tí wọ́n sọ tẹwọn nígbà máa ń sika masala yìí o àwọn alùsùn náà wọn kò ẹnu òkò lórí ẹ o àrínà àwọn alùsùn náà sọ báyìí àrínà àwọn alùsùn náà sọ báyìí ṣé báyìí lè sè so wọn kàn tí ara sọ pé àmẹlẹ ah, tó ṣe kí ni ilé tí orin lẹ̀ jù nínú ọ̀rọ̀ yẹn òun náà lélẹ̀ báyìí so tó bá jẹ́ sí pé eléyìí báyìí náà bá wà nínú masailu khilafi masailu ah, masailu ni tó bá yẹ pé ọ̀rọ̀ dídá pín kò pín yìí òun náà masala tó min masail al-khilaf tó bá yẹ pé ó jẹ́ masala kan nínú àwọn masail al-khilaf ni sheikh ọba ṣàlàyé ẹ̀ fún wa ṣé bá ní sẹ́rí pé wọn ànàkọ́lá khilaf wọn ànàkọ́lá ittifaq wọn àgbé wá yí pé àwọn àfa àyapa ìta gbé wá pé ẹnu kò ìlànà àlùsùn wa jama'a ni pé fídíà o ó pín sílẹ̀ tó tó gbé ẹ̀jáde kó kó rin ìlànà àlùsùn náà tálùsùn rìn tó bá wọn kó ń fẹ́ ahadu sunna ṣé báyìí ní sísọ ilé báyìí inṣàlá ibẹ̀ náà ni aláǹfààní àti gbòòsì tó bá di lọ́la pẹ̀lú gọlọmọba kọlọmọba kó sọ wá di ọ̀la lọ a tẹ̀síwájú lórí àwọn ìbéèrè tí wọ́n ń béèrè yẹn ṣe láti lè jẹ́ kí á mà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ lè má tẹ̀ pílé ọ̀rọ̀ Sheikh Yahya Al-Hajuri gan ṣùgbọ́n nígbà tí mo wá rí pé ọkùnrin yìí mo rí pé ó sì ka Sheikh Yahya al kún níbi àfa súnà ni mo rí pé ó sọ̀rọ̀ wọn rí dáadáa ó dẹ̀ ń lo tíra wọn ni mo fi wá wò pé ẹ̀hẹ́ so ó mi kọ́ gba ẹni náà láfa sẹ́wọ̀n ní sábà yìí sì so ló jẹ́ kí asala ti mọ́ wa. sẹ́rí ọ̀rọ̀ yìí ẹ wo àtìgbà tí wọ́n ti sọ tí wọ́n ti tí wọ́n ti rìkọ́ọ̀dù ọ̀rọ̀ yìí tàbí fi ránṣẹ́ ẹ pé mo ní láti nǹkan bíi ọdún mẹ́sàn-án sẹ́yìn tí ó bá ẹni sìn láti fourteen twenty nine olọ̀rọ̀ yìí ti wà. so bọ́rọ̀ yìí ti wá wà ó fọ́n ká láàrin àwọn brothers dáadáa sẹ́wọ̀n ní sábà yìí ti bẹ̀ àbọ̀dà ah, láti translate ọ̀rọ̀ yìí sí Yorùbá láti gbà yẹn because a rò pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n láǹfààní àti gbọ́ lábá wọn ti gbọ́ yé sẹ́wọ̀n ní sábà ń so kò dẹ̀ sí chance fún yẹn nígbà yẹn láti rí ọ̀rọ̀ yẹn tú torí pé àwọn nǹkan tá à ń rán gan tó pọ̀ gidi gan so nígbà tí àwa ti wá rí chance àti rí túngbà yẹn àwọn lectures tí ọkùnrin ń ṣe káàkiri ní gbogbo gbà yẹn tí tó fi di àwọn àsìkò yìí pé àwọn sọ pé à ah, kí lè yí nígbà tó pé ṣé kí ẹ rí gan kódà ó yìn mí ni kódà ṣé kí ẹ ṣé òun ti mọ̀ wọ́n òun ti mọ̀ pé ó ti à òun ti mọ̀ pé ó rùjú ni wọ́n rẹ̀ wọn náà pọ̀ ní ẹ̀mẹ́ tán gbógun tì ara wọn náà pọ̀ ń bẹ̀ òun ti mọ̀ wọn òun kàn ṣe wọn ẹ̀rí tí wọn lè sọ wọn lè gbé jáde wọn lè gbé jáde yé ni ara lu ń jáde gbà tí òfin bọ̀ wọn ẹ̀dá kun ìtọ́lá lè gbé jáde rẹ o ṣé yóò bá ní ti so wàláyì òun náà dẹ̀ gbọ́ ó dẹ̀ gbọ́ ọkùnrin yìí ó máa ń filọ́sọfáìsì làkàyà àwọn èèyàn gan sẹ́wọ̀n tó dára yín sí ó mọ bó ṣe máa ń philosophize làkàyà àwọn èèyàn ó mọ bó ṣe máa ń fi philosophy da làkàyà àwọn èèyàn rí pàápàá jùlọ àwọn tó rí pé wọn àdá kan mà tí wọ́n ń tẹ̀lé káàkiri fẹ́ bá ní sí so ó mọ bó ṣe máa ń ó mọ bó ṣe máa ń da ọ̀rọ̀ rú mọ́ wọn lójú tuntun ẹni tẹ́tẹ́ yẹn bá ń gbọ́ báyìí inú ọmọ inú yóò máa bàjẹ́ pé sọkùnrin sì káyà sí yàrá báyìí sá sẹ́sìn kọkùnrin yìí sẹ́sìn kọkùnrin yìí gbà fún òun dùn wájú ọlọ́ọ̀bà àròjọ báyìí tó yẹ báyìí láwọn ọ̀rọ̀ tí ó clear tó clear kó dẹ̀ máa túwìtì ẹ̀ bí ìgbà wípé bí ìgbà wípé àwọn èèyàn kankan tó ti ẹ̀gbọ́ lárúbáwá ò sí ilẹ̀ ẹ̀tàn lè rí tó bá yẹ pé òun nìkan lọ́gbọ́ lárúbáwá ni ẹ̀ǹpá gbà kó ṣe wánu. ibẹ̀nu kọ́ máa ibẹ̀nu kọ́ máa kọ́ máa tún kéré gbòdì fún wa ni ṣé ibà ní sísọ ọlọ́run bá lékè ló sànù wa yóò sànù àfa yìí náà fúnra rẹ̀ tó ń nu àwọn èèyàn tó sì nu ara rẹ̀ yìí yóò sì sànù àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tí wọ́n ń tẹ̀lé káàkiri ọ̀pọ̀lọpọ̀ wọn aláìmọ̀kan ni wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ń tẹ̀lé àfáà yìí aláìdákàmọ̀ ni wọ́n kódà débi wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ wọn lè dá alukur'an kà two occasions ni mo ti gbọ́ tí àwọn èèyàn ní ẹ̀kántà pẹ̀lú wọn tí wọ́n ní ìdájúkọrọ ẹni pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ àwọn méjèèjì ibi ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ìkẹsẹ̀lẹ̀ lóko màálù ń ráyì ìkẹsẹ̀lẹ̀ ní alágbàdo wọ́n ní ẹni àwọn sọ fún wọ́n lẹ́ni àwọn sọ fún àwọn yìí pé kódà ọlọ́run ọba gán sọ pé gbogbo bídíà ní kúfùrù ní alukur'an ọlọ́run ọba gán pé bídíà ní kúfùrù pé kò pín ní alukur'an ah! àbúyẹ wọn sọ pé ah, ó ti dànù kí wọn làwọn kí làwọn wulẹ̀ ń dààmú káàkiri nígbà tó ní sàlàyé ní ó bẹ̀ẹ̀ kárì ó ní à ah, èmi ò èmi ò mọ ké <laughs> ó ní à <laughs> lè ti à wọ́n ní à ó ní ó ti dànù ó yà kur'an ní ti ó ní èmi ò mọ ké. <laughs> Ah, ah, ilẹ̀ náà lè dúdú yìí àbí níjẹ̀ tó sọ bẹ́ẹ̀ náà lùkùránì. wàláì the same the same ó lè tẹ̀lé mẹ́ẹ̀ ó sì tún tẹ̀lé lókun mọ́lú yìí náà ó sì tún tẹ̀lé lókun mọ́lú yìí náà sátọ̀ lọ báyẹn náà bóun náà yẹn sọ nìyẹn pé à ah, ọlọ́run ká sọ pé wọ́n bí dà kúkúrú náà lùkùránì wọ́n dà ó ti kódà ẹni tí alágbàdo ṣẹlẹ̀ sí àwọn ọmọ pẹ́tọ̀kọ màálù yìí ti ṣẹlẹ̀ àfi tí bá ti sọ fún ọlọ́yà kù àwọn tí tó kọ màálù ṣẹlẹ̀ sí àwọn ọmọ pálágbàdo kan ṣẹlẹ̀ honestly speaking wọn ẹni náà bá sọ pé ọwọ́ àná alùpùpù àti gbogbo bídíà ló kó fún un ó ti dá sí padà èmi ò lékè èmi ò mọ́kè <laughs> ẹnikẹ́jẹ́ kó ń pè wọ́n ṣe é báyìí nìdí yóò pè wọ́n ó túmọ̀ sí pé sẹ́mọ̀ wọ́n kàn ń dorí ẹ̀rú ni nǹkan wí fún ní gbé kọ̀ mọ́ kọ̀ọ̀mọ́ bí tó kò lè kà kọ̀ọ̀mọ́ kùránì àwọn máa ṣe wípé o ti wà náà kùránì o yóò sì máa gbé káàkiri wa pé àwọn máa rí dìkẹ̀ bèrè jẹ́ wọ́n ń takọ́yà kùránì ni. àwùjọ àwùjọ pọ̀ wà náà kùránì pé gbòbídà gan kúrú ni pé gbídà òpin. àkíwá kò ní ìdí wàhálà mẹ́nu àwọn abáyọ̀kú náà ti sọnù nù nígbà tí ayé àkùrán bá wà tó wà kílẹ́rì ayé àkùrán ní kílẹ́yà wípé gbogbo yẹn ní kúkú táwọn abáyọ̀kú náà tó wá ní ẹnu kò lórí pé alùsùn náà ayé alùsùn náà alùsùn di ó ti di dànù alùsùn náà kẹ́ ti di wọ́n ti ló ń bí díà nù kí wọ́n ló ń bí díà wá ń ṣe gan ṣé nítorí pé wọ́n yí ọ̀rọ̀ náà ọba àwọn tó àwọn ìdájọ́ náà ọba tó tó clear náà Al-Qur'an wọ́n gbà wọ́n gbà wọlé wọ́n tẹ̀lé wọ́n wọ́n yí síbi tó bá fẹnu wọn mú síbi tí wọ́n ti sàgbákò náà nìyẹn nígbà tó bá ti wájẹ́ pé àyà wà náà Al-Qur'an wípé gbogbo ìjà ni kúkúrú kọ́lọ̀ ọba gan sọ bẹ́ẹ̀ tálùsúnà tí àwọn àbáyọ̀ tó wọ́n sọ pé ẹnu alùsúnà kò lórí pé gbogbo ìjà pé sí méjì ẹ mọ̀ pé eré ibú ńlá nu kí ẹ dìde máa ta kwaya Kùránì tó straight so wọ́n náà wọ́n kí ń máa aburú ti máa ń bẹ nínú ọ̀rọ̀ tá máa ń sọ so kọ́nà bá ní kílákó dáhùn kó sànù wa so kó sànù àfa àti nínú wọn náà kọ́nà bá ní fi ọ̀nà ma ẹnì wa kọ́nà bá ní o si ó sí ojú wọn ọlọ́run bá tó kọ́ wa so ọlọ́run bá yìí ó sì ní kápá dáadáa láti fi àwọn ẹlẹ́yìn láti fa àwọn ẹ̀yìn náà mọ̀nà àtàfà ìjàbàtà náà kí ẹ ti le tó afájàbàtà padà ọ tẹ́rí ó ti afájàbàtà ó ti ó ti da ó ti da ọ̀nà rú ọ̀nà ti wá rú mọ́ ọ̀nà ti wá dàrú mọ́ lọ́wọ́ so àti wá padà tẹ́ wọ́n ń pè padà pé padà ọ̀nà ti da ọkọ̀ sọ́nà ibi tó ń lọ yẹn padà máa bọ̀ wá lẹ́yìn àti wá padà wá ń wà láyé ti ìsàfàlù àti padà di ìnira fún un ó ti lójú nítorí pé ó ti di ọ̀gá ó ti dolórí níbi fídíà yìí ó ti gbajúmọ̀ gan níbi ọ̀rọ̀ fídíà yìí so ẹ rò pé ẹ pé bídíà ẹ pé ọlọ́run bá sọ tíra rẹ̀ kalẹ̀ ni ah, wàláì abájáwádá ó sí bídíà gan o wàláì ó tẹ̀lé sí ọ̀rọ̀ ìdájọ́ bídíà yìí gan débi pé kò sí nǹkan tó wà pẹ̀kúlíà sí abájáwádá tó yẹ pé tẹ bá ti lè dákọ̀ rẹ̀ báyìí tẹ bá ti lè dákọ̀ ọ̀rọ̀ bídíà báyìí ibi lọ ni pé hmm, kéèsì ọ̀nà yóò sì máa tẹ́ bá ti fẹ́ gbé nǹkan tí ò kọ́mọ̀ wa wàláì bí ẹ̀ bá ra mọ́tò tí ò kọ́mọ̀ yóò ṣe wàhálà tí ò kọ́mọ̀ wàláì torí pé yóò wà bá jí ò kọ́mọ̀ káàkiri. so sẹ́ni tí àbàtà gbé wá ìdí àbàtà gbé wá wàláì yóò ti máa dìfẹ́ǹdì ẹ̀ lọ nìyẹn o ẹ̀jẹ̀ ọ̀nà sáà máa ń nítorí pé nǹkan tí ò kọ́mọ̀ ni so jẹ́jẹ́ ni kò ṣe wàhálà tí ò kọ́mọ̀ láti establish ẹ̀ so tẹ́yẹ̀ bá dẹ̀ gbé nǹkan kan yóò fẹ́ máa propagate ẹni ọgbọ́n bí òsè ni torí ó dálẹ̀ ni tí yóò fẹ́ máa bomi sí yóò fẹ́ máa yé kí ó sàmọ́ kú gbogbo gbà so gbogbo gbà ni ó máa rí problem nítorí pé ní tó gbé wá yìí nǹkan tuntun ni tó yẹ pé ó ní láti pèpè sí lọ́tọ̀ ó ní láti tọ́nà àgbóyé àwọn èèyàn lọ síbẹ̀ ẹjọ́ ọ̀nà tá a máa ń sìn ó ní láti tọ́nà àgbóyé àwọn èèyàn lọ síbi kó òbí tán wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ síbẹ̀ ni so ìtọ́fà ni ẹ̀ tó fi jẹ́ sí pé gbogbo gbà ìtàfà máa ń bá yí láyé rẹ̀ tí máa ń bá rán láti lọ́dún ti dé títí dòní ọ̀rọ̀ bídíà náà ni ẹ̀tí ọ̀nà sáà máa ń sìn ọ̀rọ̀ bídíà yìí náà ni kò sí nǹkan míì tí ń discuss inú ọ̀rọ̀ àkídà tọ́wọ́ lóun fẹ́ sọ̀rọ̀ àkídà gbogbo ẹgbẹ́ so ẹ ṣe wàá wá láwọn ẹbí kan àwọn bídíà tó wọn ti di kèfèrí so ń ta ní láti sàlàyé fáliwú mẹ́yìn nìyẹn nítorí pé bídíà tẹ́bọ̀ nǹkan kan náà náà ni ó bá lọ bàdà ǹjẹ́ òwì náà nu ó bá lè kó ǹjẹ́ òwì náà nu bọ́ọ̀lù kìsì ǹjẹ́ òwì náà nu bọ́wà nílẹ̀ ńlọrin náà kò sí nǹkan kan míì ti wí wàláì gbogbo bọ́dà ṣe fẹ́ bọ́dà ṣe fẹ́ justify dídí àkúrú ni njẹ́ wọn wákàtí nìyẹn wọ́n sábẹ́ justify rẹ̀ ẹ̀fí ọ̀nà sáà ń báyìí sí so kọ́nà wà ní kẹ́kọ̀ọ́ dáhùn kó sànú àfa yìí so kí nìyẹn ti wá di pé àfa ti àfa ti ọ̀nà ti dàrú ọ̀nà ti wá díwájú àfa sáà wọn rún gbẹ lọ àfa wọn rún gbẹ lọ oríṣiríṣi àwọn yẹn wá ń pè wọn padà orí àwọn àfa sunna ní tó ń pè wọn padà yìí fún ètò ṣe ara Nàìjíríà bí ṣé bá nísìnyí náà tún pè ọ́ padà pé padà tó ọ̀rọ̀ rẹ ṣe ìrìn lójú ọ̀nà táwọn alùsùn wal jamaa rìn ó ti dìrẹ́ ó ti kú lójú ọ̀nà alùsùn wal jamaa padà sójú ọ̀nà alùsùn wal jamaa tí ọba tó sọ nísìn ó lè ní wọn mẹ́rin wá ẹ dákun gbogbo eléyìí iṣẹ́ rí nígbà tí ọ̀dẹ́ rí mọ̀ wàláì kò dẹ́ mọ̀ tí gbogbo eléyìí iṣẹ́ rí báyìí nísìn subhanallah kò mẹ́rin ni wàláì kò mọ́ ni kò ni so kọ́nà ọba àlejò kó sànú ó lè ní ẹ̀ ṣèṣe alhajuri gbogbo àwọn afáyẹ̀wọ̀n mẹ́rin kò sẹ́ni náà tó lè rújú wọn ẹgbẹ́ fún wọn ni wọ́n sọ ẹgbẹ́ fún wọn ni wọ́n sọ. wàlẹ́ àbí so kí ló ń gbé káàkiri kí ló ń gbé káàkiri tó àdéhùn sọ pé tọba tọba fi ojú kò kalẹ̀ ní ìta ní kọ́mọ kọ́mọ kága ní ìsìnkà ò ní rí ká náà honestly speaking tẹ́lá ní káàdì kọ́wá ká àdéhùn yẹn sìn kò ní rí ká tẹ́lá ní kó ṣe tàkàrí yẹn sìn kò rí ṣe tàkàrí jù tẹ̀wọ̀n tó ibi tó wọn ti gbà pé gbàgbé ọ̀rọ̀ ẹ̀jẹ̀ rí nǹkan kan tuntun kan tí gbígbà pọ́nlọ́ ẹ̀jẹ̀ sọ àdìsí yẹn kalẹ̀ ni àdìgbà pọ́nlọ́ ẹ̀jẹ̀ sọ kalẹ̀ ni tí ẹ̀ kọ̀kọ́ yàtọ̀ kẹ̀rí. sọ́kànnà kó sànù wa subhanahu wa ta'ala sadiq ṣẹlẹ̀ la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.